الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله وعنه عن النبي صلى الله عليه وآله وسلم قال شر الطعام طعام الوليمه يمنعها من يأتيها ويدعى إليها من يأباها ومن لم يجب الدعوة فقد عصى الله ورسوله وفي رواية في الصحيحين عن أبي هريرة رضي الله عنه من قوله بئس الطعام طعام الوليمة يدعى إليها الأغنياء ويترك الفقراء وعن أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وآله وسلم من عال جاريتين حتى تبلغا جاء يوم القيامة أنا وهو كهاتين وضم أصابعه جاريتين أي بنتين وعن عائشة رضي الله عنها قالت دخلت علي امرأة ومعها ابنتان لها تسأل فلم تجد عندي شيئا غير تمرة واحدة فأعطيتها إياها فقسمتها فقسمتها بين ابنتيها ولم تأكل منها ثم قامت فخرجت فدخل النبي صلى الله عليه وآله وسلم علينا فأخبرته فقال من ابتلي بهذه البنات بشيء فأحسن إليهن كن له سترا من النار في أنا ولا أقول كلا كلانو àwọn ẹni tó lẹ gẹ́gẹ́ bí ọmọ òrukàn gẹ́gẹ́ bí àwọn aláìní àtàwọn ọmọbìnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àdìsí ọlọ́kọ̀ọ́kọ́ ó ń sọ fún wa nípa ta'amul walima oúnjẹ àpèjẹ eléyìí táwọn èèyàn máa ń sè tí wọ́n pe àwọn èèyàn kíkẹ́ kí wọ́n wá jẹ eléyìí tí ó sì wọ́pọ̀ lédè lárúbáwá náà ní pé tí wọ́n bá sọ pé al-walima ohun tí wọ́n máa ń gbà lérò pẹ̀lú rẹ̀ náà ló ń jẹ tí wọ́n á sè nítorí pé wọ́n fẹ́ yàwó oúnjẹ tá a sè. fáwọn èèyàn wa jẹ nítorí ìdùnnú pa afẹ́yàwó òun náà máa ń pè ní alwalima òun náà ní ṣẹ̀ríà òun náà sì tọ́ka sí pé ń jẹ́ alwalima. gẹ́gẹ́ bó ti ṣe wá nínú ẹgbẹ́ ọ̀rọ̀ ibn Awf sallallahu tánàbí ni máa ọ̀sùdàkọ̀tàhà kí ni tó fóbìnrin náà ní sọdáàkì ó ní nàwáàtò mẹ́ńdà gold ni mo fóbìnrin yẹn ní sọdáàkì anabi sallallahu alayhi wa sallam sọ pé awolem wàlẹ́ òbíṣà ṣe wàlímà ó dà kó sọ yìí pé àgùntàn lọ́ọ́ eléyìí ó fi hàn ìpè àlùwálímà oná ló ń jẹ pé máa ń sè téèyàn bá sì gbéyàwó tí ó pe àwọn èèyàn pé kán ábò ń jẹ nítorí àti fìdùnnú orí tó làwọn bá ṣe fún hàn àlùwálímà yẹn awlim walau bi shah ó jáde níjáde ìpaniláṣẹ ni àṣẹ tó sì wá ìbá nǹkan kan sẹ́rí rẹ̀ kúrò nídìí jíjọ́ ara yẹn. ilé ọmọ tọ́ka sí pé káṣí wọlé máa pa fẹ́yàwó ara yẹn. ẹni tí Ànábì sallallahu alaihi wasallam ń ṣèdojú ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ oná ọkùnrin tó ṣègbéyàwó kìí ṣe ìyàwó kìí ṣe bàbá ìyàwó kìí ṣe mọ̀lẹ́bí ará iye ìyàwó eléyìí tó túmọ̀ sí pé tá a dojú ọ̀rọ̀ kan níbi ṣíṣe wọlé máa pa àtìgbéyàwó ọkọ ìyàwó ni. nítorí pé tó hàn dájú sáká ni pé ọkọ ìyàwó òun là lékún dé báyìí òun ló do níyàwó tí ò níyàwó tẹ́lẹ̀ àbọ̀ òun ló dẹni tí ìyàwó rẹ̀ lékan sí nígbà tí wọ́n tó bẹ́ẹ̀ lánàá. torí ẹni ṣẹ̀ríà Islam sọ pé wọn kò ṣe alwalima àlùwàlímà ṣẹ̀ríyà tó fi hàn pé ká ṣe jẹ́ bó ti ṣe wá nínú hadith abdulrahman ibn awf ọ̀sọ́ pé nǹkan báyìí pàtó lẹ gbọ́dọ̀ mú wa lẹ gbọ́dọ̀ pèsè kẹ́ ẹ tó lè ṣe wàlímà nítorí pé sọ abdul nabi sallallahu alaihi wasallam sọ fún pé awlim walau bi shah ṣe wàlímà kọ́dà kó ṣe pé àgùntàn lọ́pàá fún un onìkan náà la rí pé irú àdéhùn bẹ́ẹ̀ wá fún kìí sì sọ nìkan ló sì gbéyàwó lẹ́yìn anábì sallallahu alaihi wa sallam. eléyìí tó túmọ̀ sí pé ipò tó wà àti bó ti ṣe hàn pé ó ní lọ́wọ́ sí náà ti sọ fún yín pé kó pa kódà kò sí pé àgùntàn ni ó pa nítorí pé Abdurrahman ibn Awf olówó ni kìí sáláyìn. ó ní sọ abidà ń gbọ́ ìtàn rẹ̀ nípa pé ńgbà nàbí sallallahu alaihi tó pa àwọn èèyàn pọ̀ àwọn tí wọ́n ṣe hijira láti Mẹ́kà pẹ̀lú àwọn tí wọ́n lọ tí wọ́n fi wọ́n sọ ọmọ ẹ̀yà ara wọn tí ń pààyàn kan pọ̀ mọ́yàn míì pé kí jọ máa ṣèṣe ọmọ ẹ̀yà kí jọ máa wọn lọ́wọ́ ẹni tí wọ́n so pọ̀ pẹ̀lú òun ó pín gbogbo dúkìá rẹ̀ sí méjì lórí kó nínú òkú kan abdulrahman ibn awf ó sọ fún sahabe yìí barakallahu laka malik ọlọ́wọ́ bọ̀ fi bùkún sí dúkìá rẹ̀ júwèé ibi tọ́jà wà fún gbàtó ti pẹ́ mi ti ò tí kù bí ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ láyè sí fún mi fún mi fún mi lọ́pọ̀lọpọ̀ ń bá ká ó ní ibi tọ́jà wà fun àmọ́ ti bukun si wọ́n sì dúró ọjà fún arákùnrin yìí abdulrahman ibn awf radiyallahu anhu ọgbọ́jà lọ ńra ńta ńra ńta ó fi di ọ̀kan náà tó lówó jù ní madina anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí ẹ sàhábẹ́ yẹ kó lámbẹ́ nù tàn gbèsè ayé rẹ̀ ẹ̀yin náà gbọ́ nítorí ní sọdáàfì òkúta gold kìí máa ṣe òkúta granite òkúta gold kìí ṣe òkúta pẹ́ńkẹ́lẹ́ kìí ṣe òkúta fàdákà òkúta wúrà ẹ sì ti mà láti ti jọ alẹ́ ìgbà tó fi dòní pé wúrà gangan lówó tí ọba jẹ́ wúrà sì jẹ́ fàdákà wọ́n lójúlówó owó. ìdí abájọ ni kí wọ́n ní tí wúrà bá ń bẹ lódìndín àbí wọ́n tiẹ̀ lọ ní gàrí wọ́n tiẹ̀ lọ ju lọ kùlùbọ́ owó náà ni wọ́n máa jẹ. àtọ̀sọ́ àwọn pépà tá a ná yìí ó níyì ọ̀nà tẹ́lẹ̀ ya one thousand naira sí tó tún sí náà tí ó sì ná pápọ̀ ya sí méjì àmọ́ òkú lílẹ̀ ọ̀ya sí mẹ́rin ó tún lè gba lílẹ̀ ó di mẹ́jọ tẹ́yìn ọgbà ó di mẹ́rìndínlógún méjìlélọ́gbọ̀n ah, ẹ dákun ẹ dákun ẹ má fi pépà búrẹ́dì ẹ má fi bá ń ṣàwàdà kọ́dà àbùkù tó kànga yóò ju pé pépà búrẹ́dì lọ nà lọ. tí wọ́n sọ pé pépà lásán làwọn wọ̀nyí báyìí wọ́n kàn gbàgbára wọ̀ ni. ìjọba àlùkò kan ló gbàgbára wọ̀ pé ẹ máa ná bíi wúrà bíi fàdákà wọ́n yín ná pépà lásán ni. sóyè òkúta gold ló ń fi sí sọdáàkì fóbìnrin yẹn. anábìsọ̀lọ́lá àdìwálé sọ́lá sọ pé ṣe wàlímà pé àwọn èèyàn wá jẹun lọ́dọ̀ rẹ nítorí oore tọ́lọ̀ ń ṣe fún ọ pé àwọn èèyàn wá jẹun lọ́dọ̀ rẹ nítorí oore tọ́lọ̀ ń ṣe fún ọ kọ́dà kó ṣe pàgùtà lọ́pàá tá a túmọ̀ rẹ̀ pé kọ́dà kó ṣe pé ń tọ́ pa ó tóbi tó àgùtà. ẹ lè sọ bẹ́ẹ̀ tó bá ti kíkọ̀ tọ́ lábẹ́ òfin ṣẹ̀rí àkọ́pá màálù nítorí pọ̀ fẹ́yàwó kò sì tọ́kọ̀ para fún mi nítorí pọ̀ fẹ́yàwó àwọn tí ṣẹ̀rí à ò fi òdi wọn sí tó lè pa tẹ́lá sọ pé àní sọ pé kọ́dà kò ṣe pótó nítorí pé àgùtà kéré sí màálù àgùtà kéré sí ràkúnmí ó tún kéré sẹ́fàn gbogbo ètò ọba wọn pa nínú rẹ náà ọ̀tá kutọ lọ tó bá ti pé nítorí pọ́ fẹ́ àwọ̀ fẹ́ ṣe wà líman mọ́tàgbára rẹ bá ká o èsì tó lọ dáwọ́ lé nítàgbára rẹ ká o tó lọ gba àwọn ìmàlú ńkára tó ọmọ wa lé ọká wájú lé bàbá rẹ kò tó láti so igi má o tó lọ gba event center wọn náà wá ṣe fi lọ ó gbé sí pàkọ́ ọgẹsọnù òkè kó nílò yìí jẹ Afa, ọlá lọlá náà jẹ wọn lè ọ wálé lọlá sagbara rẹ ọba ká má dáwọlé wọn ní gan anabi sallallahu alaihi wasallam ṣé gbogbo ìyàwó tó gan fẹ́ lọ pàgùtà ni rárá kéésì gbogbo ìyàwó tó anabi fẹ́ lànàbì pàǹtọ́ tágùtà àwọn kan bẹ nu ọtẹ kó anabi pàgùtà ńgbà tó fẹ́ wọn ó fi ṣe wàlímà àwọn kan bẹ tẹ́ pé kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀. wọn kàn mú eh, wọ́n kàn po ìyẹ̀fun má omi ẹran wọ́n lọ́ọ́ afẹ́ràn díẹ̀ sí kálukú sì jẹ́ ẹfẹ́ bá yọ ni abẹ́ wá wà síri wa ẹni wọ́n bá yọ kò ká máa tójú lé ẹran lé lóru pé kò lágbára eh, kàkà wórówóró wórówóró yóò bá bá tún <laughs> lẹ́jọ́ ẹ̀yẹ má jẹun kólé nígbà tí ọ̀rọ̀ àṣẹ tiẹ̀ jẹ́jẹ́jẹ́. akramakumullah ntagbara yẹn ọba ká èèyàn gbọ́dọ̀ dáwọ́lé o wa anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lọ́pọ̀lọpọ̀ ìyàwó mi tọ́fẹ́ kò ságbára gan-an láti pa àgùtàn. bágbára rẹ̀ wà ọmọ tẹ̀sẹ̀ kọ́ lílẹ̀ fún wa nítorí pé ńbẹ́nu wa ń tọ́lọ̀ ń bùkún ńbẹ́nu wa ẹni tí ò tó ńbẹ́nu wa ẹni tí ò tẹ̀ ní kankan ẹ̀rí sàábí tí wọ́n ní kó wọ́n fobìn fún. ìgbà tó sọ pé kànábì ọ̀fẹ́ ọ̀n tànábì ipò ọ̀fẹ́ wọ́n bẹ́ẹ̀ tì nù bànábì ṣèṣe pé kọ̀fẹ́. òun sì láwọn sẹ́nu kúkú nífà wà bẹ́ẹ̀ bá fẹ́ o pọ̀rọ̀ pé yé ẹ̀hẹ́n bẹ́ẹ̀ ń ẹni tó ṣe pé anabi sallallahu alaihi wasallam wá fẹ́ fún obìnrin yẹn fún wọn ni kó lọ wá nǹkan kan wá tí ó fún ó lọ́sọ tó wà lọ́rùn yìí òun ò fún dajì rẹ̀ ọba fún dajì ìwọ ló kù tí ó gbòdì rẹ̀ má. lọ́kẹ́ irú eléyìí ṣe lẹ́sọ̀ pé kọ́pá àgùntàn. tó àfidú náà sì yẹ kọ́ lọ́kọ̀ bẹ́ẹ̀ náà lọ́bù náà yẹ kọ́ pàdánù tiẹ̀ náà olówó olówó yàwó ẹni tí òní náà lọ́yẹ kó níyàwó tiẹ̀ náà nígbà tí bá ní túláàsì dandan àti kí ẹsẹ̀ nǹkan bẹ́ẹ̀ ìsìláàmù ti dáa jù. torí sábà lè la gbogbo orú à aburú ti láyé yìí ẹni tí ó pààyàn torí kó lè rówó ẹni tí ó jalè torí kó lè rówó ẹni tí ó ti ṣe bàjẹ́ torí lè rówó náà sàtọ́ lọ sọ nípa tẹ lọ́kọ́ ìyàwó yín tẹ́tù máa ṣe àtìkú àti náwó lé wọn lórí kó tó di pé wọ́n kángára ara wọn kó lọ́dọ̀ yín lẹ́yìn ìjà ọlọ́ni lè yọ nfẹ́ zò sàátẹ́ mẹ́sàátẹ́ wọ́n máa ń kójọra àlẹ́ ìrírí pọ́n pẹ̀lú yọ mímà àtàhù lọ láwọn tẹ́lẹ̀ fún wọn ọ̀hún ẹ̀fẹ́n ìlà máa àtàhà lásìkò táwọn ìyàwó yẹn bá lọ́dọ̀ yín ẹ ti kọ̀ wọ́n lẹ̀ àmọ́ ń joko ìjókòó tó lọ́ọ́ ní kó jókòó kó fi ṣe nǹkan oṣù mẹ́ta ọlọ́ni ẹ gbọ́dọ̀ fìyà jẹ wọn o ẹni tó lọ́ọ́ fún lówó tó gba dúkìá láyè lọ́dọ̀ rẹ̀ bó ti pọ̀ lọ́dọ̀ rẹ̀ nìkan máa nà lé lórí tó ti pé lọ ẹni tó lọ́ọ́ wọn bá tó fún àríkì tí ó gbà láyè lọ́dọ̀ tiẹ̀ bó ṣe mọ lọ́dọ̀ tiẹ̀ náà ni wọ́n máa ná lé lórí ọlọ́run náà ò di ẹrù kankan rú ẹnikẹ́ni àyàfi òdiwọ̀n tó ń fún kálukú akramakumullah ẹni tó lágbára láti pa àgùntàn torí kó fẹ́yàwó láti fi ṣe wàlímà marhaba ẹni tó sì lágbára jù bẹ́ẹ̀ lọ marhaba àmọ́ ká máa jìnnà sí kárí mi àti hàn èmi mo tó bẹ́ẹ̀ ànílẹ̀ yìí ká lè dárú ẹ̀ o gbogbo eléyìí ranu àti régbè àtàì lórí lọ́wọ́ ni kò síbi tó ti gba aládàá rẹ̀ kò síbi tó ti gba aládàá rẹ̀ ìwọ̀n bá dágbára wa bá ká iná ní dé ẹni tí agbára rẹ̀ sì kágùtà àmàgbára rẹ̀ ọkà ewúrẹ́ alihamudulilayi agbára rẹ̀ kọkà ewúrẹ́ ọkà tòlótòló alihamudulilayi kọkà tòlótòló ọkà tàdìẹ alihamudulilayi kọkà tàdìẹ ṣùgbọ́n lè kó gbìjọ alihamudulilayi sòkòtì ẹ̀ka gbogbo lẹ́yìn àfa ṣùgbọ́n ó lè bá wa gàrí sómi wọ́n sì fi kúlíkúlí ti kejì rẹ̀ ó ní wàlé màá bẹ̀ torí pé ìtumọ̀ ẹ lọ báyàn yọ ó ní pé ẹ ń dunnú sí ìdùnnú tọ́lọ̀ wọn bá gbé bá kò ní ìpìkẹ́ máa wò pé kìnnì kan arẹ́bí jẹ́ kìnnì kan kò tẹ́ ẹ̀ ní kankan olóòṣì tẹ́ bá ń ṣe báyìí ẹ̀ sọ́mọ ìyá nù alimusilimu akọlimusilimu mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí ọwọ́ àwọn ọba tó bá gbélé ọlọ́ọ̀fà àlùbáríkà ni ṣe eléyìí ni wọ́n ti pé nínú òfin ṣẹ̀ríyà ṣé nǹkan kan míì tó ń bí sáà máa ń ṣe wàlímà nítorí ẹ̀ kò sí o àyàfi nínú àṣà àwọn lárúbáwá wọn láwọn kan mẹ́jọ kan wà tán máa ń tìtorí rẹ̀ ṣe wàlímà nínú àṣà wọn ṣùgbọ́n àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríyà gẹ́gẹ́ bí a sì ṣàlàyé níparí àdìsí wọ́n ní ṣẹ̀ríà kò tún tako ká ṣe wàlímà nítorí ká bímà kò tako ká ṣe wàlímà nítorí pé àbímà nítorí ńgbà bá débi tábìsì yẹn wà á mà tìtorí. Ànábì sallallahu alayhi wa sallam ó ní sharru ta'ami ta'amul walima. ètò burúkú nínú oúnjẹ tí ò ká jẹ o òun náà ló ń jẹ tó ṣe pé sí ha tó ṣe pé wọ́n kọ̀ láti fẹ́ni tó wá lóúnjẹ rẹ̀ jẹ. ويدعى إليها من ha ẹni tí ó sì ní jíjẹ rẹ̀ fi nǹkan kan òní kọ wá anabi ló di awàlímà tó burú lélẹ́yìí o ẹni tó wá àní fún ẹni tó wá ní wá láti àárẹ̀yìn o ẹni là ń retí o àti ìjẹká ọbẹ̀rẹ̀ sí ní jẹun ẹni là ń o òun sì ní wá tàlẹ̀ yín rò tí máa wá tàlẹ̀ yín rò tí máa wá àwọn náà ní nà ó tàlẹ̀ yín rò tí èfẹ́ wá àwọn olówó ní kékeré ní sẹ́jú à ń pa mí abẹ́ tiẹ̀ gbọ́rọ̀ <laughs> subhanallah kìí ṣe bí ló máa ń pa àwọn èèyàn tó fi máa ń pè wọ́n wá síbi wàlíìmá ṣùgbọ́n ṣe ni wọ́n máa ń pè wọ́n wá síbi wàlíìmá láti lè bá a fi ṣe àmì pé mùsùlùmí là wá à ń sì ń pe ìwọ ara wa lórí ara wa. sìbẹ́yìn náà gbọ́ tá nàbì sallallahu alaihi wa sallam ń sọ náà dé haqqul muslimi mẹ́fà ẹni wọ mùsùlùmí lórí mùsùlùmí nínú rẹ̀ sẹyìndà dàá kẹsà ẹjọ tọba pé ọ wá jẹun pẹ̀lú ibi tá a lọ ìyẹn ní kékeré ṣètò torí pọ́ọ̀nì yéé ṣe torí pọ́ ọba àtàlára yéé torí pọ́ ọba ọ̀rọ̀ ọmú lọ sẹ́nu ìní wọ́n ṣe máa ń pè yàn láti wá jẹ oúnjẹ wẹ̀límà àní ìwọ mùsùlùmí lórí mùsùlùmí àtà ìpíọ́ inú òní jẹ́ tú láti pé kọjá gbogbo gbé tó rẹ́ o a pè yín pé kẹwàá wá jẹ oúnjẹ lọ́dọ̀ wa lọ́la tọ́ ọ̀sẹ̀lẹ̀ nu tẹ́lẹ̀ fún ìpèyànú gbogbo ẹ̀yin tẹ́ wà ń kalẹ̀ ìwà mùsùlùmí lórí mùsùlùmí ni kò ẹ̀yà nítorí muhammadu ọwà nínú àwọn nǹkan tí ó pè ọ́ ipe ọ̀la ni kí ẹ wá ó sì sọ pé lọ́la laago méjì ṣáájú kówó tó pe ẹnìkan ẹ̀ sì pè ọ́ ike kọ́ wá jẹ oúnjẹ wàlímọ̀ lọ́dọ̀ tòun náà kó àwọn ń ṣègbéyàwó lọ́la àsìkò tó náà wá fi tiẹ̀ náà ti ṣe déédéé sí ẹnìkejì tó ẹni tó kọ́ pè ọ́ lọ́lẹ́tọ̀ọ́ sí kan lọ tiẹ̀ dábàá nínú ìsọtúnlẹ̀ mẹ́jẹ̀ ká lọ olóòní mọ̀ ike wàlímọ̀ yún kì í àdàlú ni wọ́n pè wá bẹ́ẹ̀ bí ìbá ṣe kí wọ́n sa àwọn olówó pè àwọn olónìkan ni wọ́n sàpè pé kí wọ́n wá wọ́n wá fi ìwọ náà àti ìwọ náà àlọ́ náà sì fi mẹ́ta wọ́n fi là láàrin ṣẹ̀rí àníkọ́ mọ́ lọ. nínú sábàbí tí ò tún jẹ́ kọ́ lọ ó náà ní kó o mọ̀ ikú tí o bá lọ ọbẹ̀ wàá rí kó o mọ̀ ṣe ń tọ́ta kò fi ọ lọ́hùn agbára rẹ̀ ò sì kákọ́ ọ wọn pé káì fún ọgbọ́ káì ọba ti mà bẹ́ẹ̀ tó o ní lọ wàlí mà wọn pè ọkùn wọn máa lùlù wọn máa fọ wọn máa tẹ́wọ́ gbájú o sì ní lọlọ pa rẹkọọdù o ní lè gbàlù lọ́dọ̀ bàbá olù ó kéré jù o ní lè gba kọ̀rọ̀ kúrò lọ́wọ́ rẹ̀ kó kùlù lásán káwé tàtẹ́lẹwọ́ rẹ̀ lè lù tọ o sì ní lè mọbẹ kó o fi bẹ́ẹ̀ lù kọmọdé wàhálà àbí èyí so àdúgbò tí ẹ ti mọ̀ pé bọ́ọ̀n bá ń kọ̀ fún wa tó bá láwọn gbọ́ tó bá tún ti pẹ̀sẹ̀ dàtọ́ lọ sípò mi sún òsì rí ọ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ṣẹ̀rí ànímà lọ. báwo ni tó bá jẹ́ pé ibi tí a ti ń ṣe wàlímà ó sì rí i pé wọ́n gbé fọ́tò kan lóríṣiríṣi kò ní fẹ́ yọ tó bá yọ ó di wàhálà tó bá tẹ̀ ni wọ́n kakó bàbá tó ti kó mbẹ́ tó bọ́ọ̀bù mi wọ́n tún tún padà má lọ ọbẹ̀ má lọ ọbẹ̀ kálukú sinmi ilé ìjẹ́bù sì jẹ́ inú àwọn tó lè mú ọ má lọ síbi wàlímàn. yàtọ̀ sí pé òun pé ìwọ mùsùlùmí lórí mùsùlùmí òun tó ń ṣe nǹkan kan nínú tó lè jẹ́ kí ìrẹ́pọ̀ tó ní pọkọ torí pé ẹnìkan ló ń fẹ́ pọ́n lé iyì rẹ gbà pọ́n tẹ ọ bá kọ̀ láti gbà pánlẹ àìkára ẹni sí wọn padà jókòó láàrin a ẹni tó pè ẹnìkan ó ti mẹ́lì méjì wá ẹnìkan ó ti mítà mẹ́ẹ̀ẹ́dógún wá ẹnìkan ó ti ọgbà mẹ́lì ó fi wá subahánàlá bí ìfẹ́ ó ti ṣe ní agbára láàrin yóò kọjá bó ti ṣe wà tẹ́lẹ̀ a máa ṣe kíkọ̀ jẹun tẹ́lẹ̀ ṣé bó jẹ kan ni wọ́n ti ṣe yìí wọn náà sà ìmọ̀ pé kí yaga tiẹ̀ tó dáyé ọlọ́run ti ṣe ń takùkọ tiẹ̀ náà jẹ torí àpá lásán ni yaka kò sí yaka tí ò ló kọ rẹ̀ wọn fi ṣẹ̀rí àtọ́tẹ̀lì ló jẹ́ wá wọn wá dẹ́pọ̀ kan lẹ pè sí ẹ̀pá wọn kan sí tọrọ lọ́lá lẹ́yìn àwọn gbajúmọ̀ lẹ́yìn àwọn olówó lẹ́yìn ìlú mọ̀nká nìyí wọn a máa pe àwọn àwọn olóṣì àwọn arìbìjẹ àwọn tó ń wọjá láwọn ọtàkà àwọn tó sókòtò wọn ti jáde torí wọn lẹ́nu ara pè pé bàbá akódi kí ló dé tẹ̀ ẹ̀dẹ̀ pẹ̀lú àwọn wọ̀nyí wa ẹ̀dẹ̀ ń dojú tì wá ẹ̀dẹ̀ ń dojú tì wá àwọn oúnjẹ oníṣẹ́jà ń bì lọ́bẹ̀ pé irú àwọn wọ̀nyẹn tó bá ti mọ̀ pé irú wọn ní í ṣe wọ̀límà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà wọ́n kúkú pè wọn kí lọ́wọ́ lọ́wọ́ islam gan kórìíra kéèyàn jẹ́ tójúbọlé mọ gbọ́ mọ yà mọ kàn rí pé wọ́n gbé agbada kaná ẹgbẹ́ àjọyọ̀ ni o kí là ń sè kí là ń sè ẹ rẹ pé nísìnyí àwọn ń sòkò òfò tí wọ́n máa ṣe nílẹ̀ Yorùbá wọ́n gbé gbogbo àwọn kòǹgìrì wọ́n gbé kaná wọ́n gbé kaná wọ́n gbé kaná so wọ́n á yọ àwọn orógùn ńlá o tí máa dàbí ọmọ odò so wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní roka wọ́n kọjá lọ mọ́gbọ́mọ́ yà sí ni wọ́n ẹ bá kú náwó mi o ilé ọkọ rí o bàbá wọn ló fi fòsọ́lẹ̀ tó kù ìyá ọlọ́kú ọ̀rí ẹkú ọ̀rí ilé ọkọ rí wọn fi ọlọ́ọ̀dẹ ní yorùbá lẹ́nu so torí ẹ̀ ló ti fẹ́ pé ọba pè ọ́ wọ́n ní ẹnikẹ́ni. tó bá múra rẹ̀ lọ bí tí wọn ti pè é kọ́ rọra rẹ̀ fábùkù nígbà tí àbùkù bá ń ta ọfà rẹ bọ̀ kọ́ rọra rọra rẹ fún pé ẹyin mi ni o torí mi mo múra wọn ò pè mí o ẹ̀yin wà tó torí ẹ̀ ẹ̀yin pèyàpèyà pẹ́ẹ́fẹ́ ṣe nǹkan ẹ má máa dá wọn kan pè torí kí wọ́n bá lówó ẹ pé àwọn mùsùlùmí lápapọ̀ àwọn ọmọ ìyá yín nínú ẹ̀sìn Islam kún abọ́ ọyọ̀ ibi tó lè máa wà àmọ́ pé nìkan nìkan tálẹ̀ nìkan náà bí báyìí ti mọ kó ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó ọ̀daràn ni wọ́n tẹ́lẹ̀ pé wọ́n fẹ́ràn Islam àwọn tẹ́lẹ̀ pé gbogbo tó takotọ́ lọ́wọ́ tó takotọ́ lọ́wọ́ ni wọ́n máa ṣe ọ̀pọ̀lọpọ̀ gan ibi tí ọ̀dà ló ti rówó bí kí wọ́n máa tọ́jú. tẹ́lẹ̀ àwọn ọ̀daràn náà lọ́ máa pè fún wa ṣe pẹ̀lú ìmọ̀ kí ló ń tẹ́lẹ̀ ní ìmọ̀ kó wọn náà jẹ tẹ́tẹ́ ògógóró ni. ó pa àwọn mùsùlùmí bí irú ìdánilẹ́kọ̀ọ́ báyìí gbogbo àwọn ọmọ ìyá rẹ̀ ṣẹ́ ń jọ ń pàdé ẹ ọkọjá pàǹjọ ń ṣe ẹgbẹ́ ìrẹ́pọ̀dùn ọ̀rẹ́dẹgbẹ́ ọ̀dọ́ ni ọ̀dọ́ àgbà lọ́la kí ló dé ti gbogbo eléyẹn ṣe ànídàálẹ́kọ̀ọ́ pé ah, máa àwọn pàdé ni ọmọ ìwé ni òkú ẹgbẹ́ ẹgbẹ́ lóde òkú ẹ̀fọ́ ńlẹ̀ òun lè ti òkú torí ẹ̀ tó bá pẹ́ àwọn ọmọ ìyá rẹ báyìí jókòó wáyé wa ni tó ní nínú wa ó ń bẹ ẹni tí kò ní ń bẹ nínú wa ẹni tí ò ní tó nǹkan àmọ́ ní tiẹ̀ náà tó ẹ̀rọ máa wá mi o mo pè yín kíkẹ́ wa bá mi yọ oore ìyàwó tọ́lọ̀ ń ṣe fún mi ó ti dábàá ìsèǹgbà tá a ti gbọ́ àwọn sì pẹ́ à ń pẹ́kọ̀ọ́ ẹ̀sìn ni a ti mọ̀ pé ẹ̀tọ́ ọ̀rẹ́ lórí wa ni ká dáhùn. torí àwọn anábì sọ̀rọ̀ náà lè sọ̀rọ̀ sọ pé tẹ́ ẹ bá dáhùn màtẹ́yìn débẹ̀ ọ̀rọ̀ gba ọjọ́ ọpẹ́ nkẹ́nuró irú ọ̀la ní ìsìn nínú kọ́mí àwọn ẹ̀rọ ọlọ́run máa ń ṣe ìkẹnuró àtìmíwá ọwọ́ agbá pé ìkẹnuró ẹ lọ kíláàsì torí pé wọ rẹ lórí yín ni kẹ lọ anábì wa ni tí ẹ bá dé bẹ bákan méjì nínú kẹ já kẹ jẹun àbí kẹ ṣàdúrà fún kẹ mẹ́jì ẹ̀rọ Islam bó ṣe dáa tó lílo ẹ̀tọ́ rẹ ni ah ẹgbẹ́ oúnjẹ tí wọ́n ẹ ti kí ni ah alhamdulilayi mo ń ṣe siyam ọlọ́wọ́ bá ń fure sí alibarika yọpọ̀ ń bẹ́ẹ̀ kí ni alhamdulilayi ó sì máa lọ rẹ̀ ah mo ń ṣe siyam àmọ́ síbẹ̀síbẹ̀ bá ń gbóúnjẹ ah mà ṣe ń jọ́ mi ẹ wo bí fẹ́ yọ ní agbára tó ṣẹlẹ̀ ìjẹba àwọn torí ẹ̀ ká pa àwọn kan ká dá àwọn kan sí oúnjẹ blóúnjẹ o èèyàn gbọ́dọ̀ jẹ́rú ẹ̀. tó ti máa nàbì sallallahu alaihi wasallam fúnra ara rẹ̀ tó pè lóúnjẹ ẹbú ẹ̀yẹ ká dínà sírù rẹ̀. wa man lam yujib ad-da'wa faqad 'asa Allaha wa rasulahu. ẹnikẹ́ni tó bá wá pè ẹgbẹ́ fi tó le sí tó hàn pọ́nrán ẹ̀yà ìníkọ́ dáhùn tó bá pè ọ́ pé wá jẹun àyàfi tó bá rí nǹkan kan tó lè kọ́ ibi tí a ti ń pè ọ́n ló ti tètè sọ fún ọ pé dákun ẹ má bínú mi lè wá torí nǹkan báyìí báyìí báyìí báyìí ìrìn àjò kan wà wájú mi àkọ́dà nǹkan kan wà wájú mi lọ́la ń gbọ́dọ̀ má sí bẹ́ẹ̀ so pẹ̀lú báwọn. anábìyẹn ní gbogbo ẹni tó bá pè láti wá jẹun páwọn ṣègbéyàwó àbí wọn pè ń pípè tí ọ̀tà kò ṣẹ̀ríyà ọwọ́ kọ̀ láti lọ ọ̀kadà afọlọ́họ̀ rọ̀ṣọ̀lá dájúdájú ó ti sẹ́lọ̀ ó ti ṣe ànábì Muhammad صلى الله عليه وآله وسلم الإمام مسلم ló gbé jáde ẹ dákun àtàlí wo la ní tá a lè fi gbé pé asẹlọ àtúnṣe ànábì صلى الله عليه وآله وسلم ó léwu púpọ̀ irú ẹ̀sán bá pè wá gbọ́dọ̀ dáhùn túlá àgbọ́dọ̀ dáhùn sẹ́lẹ̀ ìjẹba hàn lábẹ́ ntànàbì sọ́nbì ike wọ́n mẹ́lẹ̀ yóò jẹ́ bẹ́ẹ̀ dáa wa ẹ̀kẹ́ni tí ọ̀ dáhùn ìpè tí wọ́n pè é láti wá di oúnjẹ pa àṣègbéyàwó àdáwà tánàbí tún sọkọ̀ la abẹ́rẹ́ làwọn olùmọ̀tì sọ pé kọ́dà kó ṣe tipa bímà kọ́dà kó ṣe tipa bímà ẹnìkan bímà ọ̀rọ̀ ẹnìkan wá jẹun ẹsẹ̀ wa bá ń sọmọ ló kọ o torí bá ń sọmọ ló àdáda lẹ̀ ni kò sínú nǹkan lọ́n fi rán nàbì Muhammad sallallahu alayhi wa sallam àwọn tí sì ń ṣe ọ̀nà oúnjẹ làwọn ń wá gbọ̀nà tí ọ̀dà bá ń sọmọ ló kọ báwo ìgbàdí èsì pé wọ́n nílé rẹ́díò sábà àpàdílé tẹ́ni ọ́ àbí párọ́ọ̀tì bí rẹ́díò ọ̀yọ́ ó ní ẹlẹ́pàá ẹ̀ má bínú àwa máa gbó ọmọ jáde ni o wọ́n gẹ́gẹ́ bí ilé rẹ́díò kì í ti pẹ́ àlà fẹ́ sọ lóko afẹ́ gbé jáde ni o àwọn ò lè sọ kí ló sẹnu tiwọn. tó ambos bó ti ká ẹgbẹ́ kútúbà kan tó wà tá ọmọ tó jáde bẹ́ẹ̀ fẹ́ kó ọmọ ọ̀há yọ ọ̀há báwo mo rò pé yé gbogbo ilé ọ̀nà ń jẹ ni tòtò báyìí jẹ́ pé kí ti wà náà nké tó ọfẹ́ fi kọlọkọ tẹ má tara rẹ jẹ gbogbo tí o sí lẹ́sìn ẹ má gbé wọnú ẹ má sọ ẹ̀sìn délé ẹ má sọ ẹ̀sìn délé máwọn èèyàn yìí tà fi máa róúnjẹ tà Muhammad صلى الله عليه sallam وسلم لا wọ oúnjẹ. ẹ̀ka ní àwọn kúkú maru kí ó tọ́ adé ní ìsìn o kátó láwọn ọmọ lọ bá wọn sọmọ ló kọ kí ó tọ́ wà tẹ́lẹ̀ ń bọ̀ lọ́wọ́ àkẹ́kẹ́ lọ sọmọ ló kọ ẹ mú wa kẹ́ ẹ fi gbẹ̀gùn. gbogbo ọ̀rọ̀ ń jẹ lásán gbogbo nǹkan tó clear. ẹ̀tànjẹ àti rọ máa ló ṣe pé àwọn èèyàn tẹ̀ ń tẹ̀jẹ̀ náà irọ́ náà làwọn náà fẹ́ràn wọn fẹ́ràn òdodo ayé kò tán gbogbo wọn ẹni tí wọn tí wọn jẹ bí àgbàdo tútù ẹni tí wọn tí wọn jẹ bí àgbàdo tútù olówó kà fún wọn tẹ wọn jẹ wọn tí wọn jẹ kọ kò kọ kí ló kọ́ ọmọ nǹkan báyìí lọ́ọ́ ń jẹ best for best tó tí wàá sọmọ rẹ ló kọ ó lè pe àwọn èèyàn kó wá jọ kó wá bọ̀ dunu torí pàdé sí i ó ní ẹnikẹ́ni tára pè tí ọba dà ó ọsẹ lọ ọsẹ anabi sallallahu alaihi wa alihi wasallam wọ́n sì lè pè yẹn nítorí pé wọ́n bímọ kọta kó ṣẹ̀ríyà àwọn olùmọ̀ẹ́sì Islam wọ́n ní ṣe bí ìgbéyàwó islam sọ pé ká ṣe wàlímà lórí ẹ̀ ọ̀kan náà àfojúsùn tá à ń ṣe ń wá látara apá afẹ́yàwó ni ká ṣe kíni ká bímọ kò sí ní tó burú torí ipá bímọ ká tó jẹ ká ní káwọn èèyàn wá jẹ kò sí ní tó burú ń bẹ̀ lábẹ́ òfin ọlọ àmọ́ bàgbára rẹ bá ka ni bí ọba ka kálukó jókòó jẹ o ọlọ́run ọba di ọlọ́run ọba wa. ọlọ́run bá wa kò di ẹrù téèyàn lè kò di léèyàn lórí. ẹ àbí máa kó ma kí ni jẹ́ kó ma gan. nílé lédè yorùbá kí ni jẹ́ kó ma ẹ dákun àwa túmọ̀ rẹ̀ lálẹ́. kí ni jẹ́ kó ma kí ni jẹ́ ìkó ma. ẹ̀ńtọ́ bá mọ̀ kọ́ wa sọ sínú gbòǹgbò yìí kí ni jẹ́ ìkó ma. èdè yorùbá tẹ̀ ń sọ kìí ṣe dà ọ́sà kìí ṣe ibo kí ni jẹ́ ìkómà. tó nítorí di eléyìí gbogbo àwọn àwọn nǹkan tẹ ká fún náàsà táǹtì torí rẹ ṣẹra lórí rọ kìí sùn lẹ́sìn mu wa. ẹ̀sìn tí wàá sọ pé tó bá bímọ ọ̀pẹ̀rẹ̀ àgbò méjì fún ọkùnrin ẹyọ̀kan fún obìnrin eléyìí báyìí kò sí nínú nǹkan tó pàtàkì púpọ̀ ni. wọ́n wá bọ̀ ọ́ láti rí ó wọ̀ ó wọ̀ sínú rẹ̀ wá. wọ́n fẹ́ ti oúnjẹ fáwọn èèyàn jẹ nítorí pọ́lọ́ ń fún ọlọ́mọ ṣẹlẹ̀ ọ̀tàkù. bó tilẹ̀ jẹ́ pé apá wà láàrin àwọn olùmọ̀ lórí iṣẹ́ ẹran tẹ́ ẹ pa fún àkíkọ̀ gangan gangan fi lé oúnjẹ lórí ni abẹ́ mi nítorí pé ẹran àkíkọ̀ yẹn ẹran tá a fi sẹ̀sìn ni oúnjẹ tẹ̀sí fẹ́ máa fáwọn èèyàn yìí àtàkìṣọ̀rọ̀ ọ̀tàkù ni. tá a lè lo ẹran tá a papá fẹ́ fi sẹ̀sìn fún àtàkìṣọ̀rí ọ̀tà ìyapa láàrin àwọn bàtàpá kan ni wọ́n sọ pé ẹ àpẹẹrẹ mi ni gẹ́gẹ́ bí ìmáàmù Malik rahimahullah ẹ àpẹẹrẹ mi ni yàtọ̀ sẹ́ran àkíkọ̀ torí wọ́n níbẹ̀ ni Malik máa ń sì gbèsè ayé rẹ̀ tọ́ba bímọ ẹran akíkọ̀tọ́ pangangangangan kọ́ ni yóò fi lórí oúnjẹ tó sì fáwọn ẹni tó pè ìmọ̀ àpẹẹrẹ mi yàtọ̀ ni gẹ́gẹ́ bí alimami bẹ́ẹ̀j kó ti ṣe sàlàyé nínú tírà rẹ̀ al-Muntaqa ó sàlàyé bẹ̀rẹ̀ gẹ́dẹ́ gbọ́n Imam Malik máa ń ṣe ń gbèdé ayé rẹ̀ nígbà tá pàkà náà olùwàmí wò pé kò burú ẹran gángan náà lè tún fi lé oúnjẹ lórí fáwọn èèyàn kan jẹ àmẹ́lẹ́ yẹn rọra pa àwọn èèyàn pé kàn jẹun o kò bá jẹ́ pé ń ṣe gbéyàwó kò bá jẹ́ pé ẹbí máa náà ni gbogbo àwọn kẹtọ bá ta kò fi ọ́n lọ ẹ́ jìnnà sí o gbogbo ọkùnrin kọ́ lóbìnrin obìnrin kọ́ lọ́kùnrin eléyìí wọn a gbọ́dọ̀ sí níbi kíbi ó ń kó wọn lè máa gbogbo àwọn nǹkan tó bá takutọ́ lọ ẹ dínà sí. sọ eléyìí ọjọ́ ìbò ti ṣe jẹ́ ń jẹ́ńbẹ̀. nínú riwaya kan anabi wa sallallahu alayhi wa sallam ó fi hàn wá ó ní bí sọ pàcámu pàcámu wàlíìmà oúnjẹ tó burú jù lóúnjẹ wàlíìmà yóò dàá ilayha hàn aghniya wa yutrakul fuqara tẹ́gbà olówó ni wọ́n pè wọ́n ní pé àwọn tálákà èyí tí wọ́n là nínú ẹ̀gbà wa alákọ̀ọ́kọ́ wọ́n là nù ẹlẹ́kejì. tọ́ba bẹ́ẹ̀ ṣe wàlímà pé agbẹ́ ọ̀ ìjọ ò lọ yẹ ká ṣe. àwọn tí máa ń pè ní al-fuqaha àwọn olùmọ̀ nípa fiqh àmọ́ tí wọ́n jẹ́ olùmọ̀ hadith wọ́n sọ pé jọ́ kẹta ló gbọ́dọ̀ jẹ lẹ́yìn tí ìyàwó ti wọlé gbàtàwọn fuqaha táwọn onímọ̀ nípa òfin tiwọn tí èsì pé àdéhìsì làwọn ń kọ́ nípa rẹ̀ lásán àwọn sọ pé kò sígbà tá a ṣe wàlímà tí ò sí kọ́dà ń bẹnu ẹtọ́ lẹ́lẹ́ ti ṣe wàlímà kó tó di pẹ́ so igi ọ̀n ẹtọ́ sọ pé bẹ́ẹ̀ ń ṣe so igi ẹlẹ́mà ṣe wàlímà wọn bẹ nu ẹjọ pé lẹ́yìn tẹsọ igi tán lọ́jọ́ náà ẹlẹmọsẹ wàlímà fal-amru 'inda al-fuqaha wasi'. ọ̀rọ̀ yẹn fẹ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa fiqh nítorí pé ẹ̀rí tí àwọn olùmọ̀ nípa hadith tí wọ́n wò tán fi sọ pé jọ́ kẹta ẹ̀rí yẹn kò ọ̀hàn sápánná nígbà náà bí sọ pé ìjọ kẹta náà ni kò ṣe wàlímà. torí pé nǹkan ti ń sọ nínú àdìsí ẹni pàánà fi fẹ́ yàwó kan lẹ́yìn ijọ́ kẹta o àbí níjọ́ kẹta o lọ́wọ́ ṣe wàlímà tẹ́lẹ̀ náà túmọ̀ sí pé táwa náà bá ṣe kó tó tójọ́ kẹta o tá a tẹ̀ lọ tá a bá ṣe lẹ́yìn ijọ́ kẹta tá a tẹ̀ lọ́dọ̀ àwọn fòkàn ha àwọn máa sọ pé eléyìí fẹ̀ ṣébó ń dikú mo fẹ́ fìdùnnú hàn ọ̀rọ̀ bá ṣe níjọ́ tó ń gbéyàwó ọ̀rọ̀ bá ṣe lọ́pọ̀ lọ́dọ̀ àwọn fuqaha ni. àbúkọ ọmọ ìṣe rárá ìyẹn bùnú ìyẹn bùnú àbíkó tó máa lọ bá bàbá yàwó pé mi ìmọ̀ bẹ́ẹ̀ sí ni máa ràn mí lọ dáàdì ràn mí lọ bá ọfẹ́ pani ọmọ ọmọ rẹ̀ ó mú lọ orí wa ni kó tó máa rọ pékin ọfẹ́ kábùkù olóròǹbó ni ìwọ ló ṣe ẹ ìgbà míì làwọn fámìlì ìyàwó náà wọ́n lè sọ pé dandan tó bá ṣe wàlímà ilé wa ló ti wá ṣe àbá ìwọ là jù ó ń ti fẹ́ ìyàwó ẹjọ́ lọ́mọ sí wa límà rẹ̀ fi tí ọba ti ṣe ṣe lè yìí jábọ̀ ti ṣe jẹ́ńbẹ̀ o. tó tó lè bá yé wa àwọn wàlímà wàlímà tún kọ́ ayé tẹ́ ẹ máa wí pé wàlímà tó lùkùrọ̀ à abẹ́ ẹ wí <laughs> àwọn ò tí ì rẹ́lẹ́ inú síra àkàdì sí àti ìrẹ́lẹ́ fabrication wọn máa ń pè àfọkọlọ́hún àfọkọlọ́ kalẹ̀ tí èsì sẹ̀ríà ló mú wa wọ́n fi ń wówó ni eléyìí ọ̀pamọ́ wọ́n fi ń wówó ẹ bẹ́ẹ̀ náà ọmọ tí ó kankan sẹ́kàn ìpẹ́fẹ́ gbé ayé lẹ́yìn náà àwọn sẹ́ẹ̀tì kan ti ṣe wàlímà lọ́dún kọjá àtúkò sẹ́ẹ̀tì ń jáde ọmọ tí kankan kan fún náà kọ́dà kò ní lè kí kí gẹ́tù tíráì wọ́n kàn máa wò akramakumullah wọn akọ ní alif lam mim àmọ́ màmá à orí o ti wú lọ lórí odò tọ́ba kàdé wọn wò láìka mọlẹmọbìlì hó Allahu akbar ṣé ọmọ yìí ò ní mọ̀lẹ́bí ni tọ́ba bá wà. <laughs> ayé ò bá lẹ́mu irọ́ kún bẹ́ẹ̀ iná aláàrin tọkọ àtìyàwó mi ń jà sí wọn ní ọmọ ti tó ṣe wàlímà ìyàwó ayarí pé ah, ọmọ tèmi ò fi o ọkọ ní lówó kankan kọ́nà fọmọ kí wọ́n ní kò sí wàlímà ní Islam ìyàwó gbogbo ẹ̀rọ ni ẹ̀yà ọmọ tó burú tẹ̀ ń gbọ́ ní ìsìn ọmọ ìyàwó tó burúkú ìyọlódò ọmọ ni ó ẹnì kọ́ lè bó sọ kọ́nà kó sọ pé ọlọ́yàwó ọ̀yàwó ah, ah, kọ́lé mọ́. <laughs> bọ́mọ bá hàn kúrẹ́ nìkan ń bọ́ lọ́lọ́ ti ní kẹsì wàlímà kátó akéèké dá ń wúru tọ́mọ ọmọ nǹkan kan wọ́n ti wá ní wàlímà tó kúrẹ́ à àfa wọ́n ti lọ sí kàlẹ́ndà ọmọ náà gbé makawi àsórí wọ́n lè máa jó bọ̀ àfa lọ́tà pàtó títí tí wọ́n lè dé sàjà ń bẹ̀ pé bá a rí sáré o ẹ bá a rí <laughs> yóò bá lẹ̀ fún gbogbo rọ burúkú wọn a máa kó kúlà ká kúlà amásà kúlà àmàlà àbẹ́rẹ́ rí bẹ́ẹ̀ gbogbo wọn máa kó ká wọn lè fẹ́ kó kúlà kúlà àmàlà méjì àti tẹran àti tọbẹ̀ haba haba tó kálukú ẹ máa jáde lẹ́yìn náà bá mọ ọmọ alẹ́kẹ́tà aláwọ̀ ẹsẹ̀ wọ̀límà tẹ́fẹ́ mú kú òní ibi tá a ti kọ́ ń kí ó gidi ẹ mú kú òní ẹ wàá mú lọ́ọ́ dá wúru ọmọ ọmọ pèpè púpè ìsàásúlẹsí ìsàásúlẹsí ẹgbẹ pèpè. a'udhu billahi minash shaitani rrajim kí ni jẹ́ walimatul Qur'an kò sí ti jẹ́ bẹ́ẹ̀ lábẹ́ òfọlọ́ torí de eléyìí báyìí ẹnìkan ní tí o bá tí o ní wọn kò sí ojú ọmọ láyé lò à lọ́dọ̀ tiẹ̀ lọ́dọ̀ tiẹ̀ wọ́n lọ ọmọ nítorí ọjọ́ yóò bá ẹni tí ó ń tún yín jẹ àwọn gan ẹ̀yin tá ń tujà ní kọ́lọ̀ ń jẹ́ kí ẹ̀yin náà kẹ́ ẹ má kú sóko àgọ̀ kọ́lọ̀ ń jẹ́ ẹ̀yin náà gbọ́n because tẹ́tẹ̀dé bá ti fi lè ráyè jókòó ń gbèsè ayé àwọn èèyàn ni wọ́n máa ka wọ́n kú ọmọ tí òní ṣe gbé hàn láwùjọ àwọn tí ń ka kí ó tí ọmọ kankan tí ọmọ dò ṣe náà lẹ̀ ń náwó lé lórí bá wọn bá yín sòdodo pé kò sínú kankan ọ̀gá akókó kan ní ẹ̀tọ́ nígbà tó ti pa àwọn tu yín jẹ àwọn sì ń ṣàdúrà sí lójoojúmọ́ pé ọlọ́mọdé wọn gbọ́n o ọlọ́mọdé koríko yarí mẹ́ran wa lọ́wọ́ ọlọ́mọdé koríko yarí mẹ́ran wa lọ́wọ́ ẹ̀yin ni wọ́n fi ń ṣàpèjúwe koríko àwọn lẹ́ran. torí ìdè eléyìí báyìí àǹfààní kéèyàn bá ti ń gbẹ́sìn yé ni kéèyàn máa lò kéèsì kéèyàn máa tanra rẹ̀ jẹ lẹ́yìn náà àwọn lè kí o tù wá lórí sírísírísírísì tó ń kọ́ àwọn ọmọ ẹlẹ́kọ̀ọ́ tó dáa tó mọ iye kóró ẹnìkan ni àwọn lè kí ẹ jìnnà sí wa ọmọ tán rẹ jẹ ọmọ bíi táwọn yẹn ti lọ wá mà wá ọkọ̀ jókòó kábẹ̀ lásán ọ̀ntara rẹ dànù akérèmọkùnmọ́lá kò síbi tí lè kí wà tó jìnnà tó ti tọ́mọ rẹ ó ti kẹ́kọ̀ọ́ gidi àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n fẹ́ kọ́mọ rẹ ó jẹ́ dúplíkéètì irú rẹ ni dúplíkéètì wo làwọn bàbá màmá ni síbi wọn mọ nǹkan kan ni wọn mọ nǹkan kan ẹlòmíràn lọ fẹ́ mọ̀ irú rẹ̀ lọ́sẹ̀ kọ́ màrẹ́ náà dà ẹ̀yẹ́ wo ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òbí tó bá ti gbọ́ nǹkan kan pẹ̀ kọ́ ní èwo tún lọ léyìí o tó rọ̀ bẹ̀rẹ̀ ti ń bá bọ̀ tẹ́lẹ̀ ni orí òdo nìgbésí ayé wà lórí ẹ̀ ọlọ́run lọ́kàn yín báwọn ẹni tí ń bá yín sòdodo fi wá bí. sẹ́rù rẹ̀ táwọn ọmọ ti yín náà káwọn olódò bá náà ọdún sí táwọn ọmọ náà àwùjọ wa ní yípadà yọmọ wọn wà lórí rádaràdà ọlọmọdé lẹkẹ ní káwá ọmọ yín sí ẹ má tara yín jẹ o ẹ má tara yín jẹ because tó bá ẹsẹ tẹjẹ bá ká irú ẹ náà lẹ máa ṣe ẹ lọ ẹ ẹ tara yín jẹ náà sì sọ tọmọ tó bá ń àwọn pé tó kí ni tó ni mo gbó ọmọ tó ṣe wọlé mọ̀ ló tún lọ lóyún wá tóbi lè kéré ọ̀la bá mi sì ń fọmọ lóyún alẹ́ ẹ̀kọ́ ni táàbí tó dúró ẹsẹ̀ yóò yóò báyìí yóò rà mú mi. wọ́n ní àká ọba fáájú àlọ́ kìnìún tó campaign after election tó ti ra mú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà. ṣé akramakumullah gbogbo eléyìí creativity lásán ni kìnìún kàwálé mọ́tò Quran creativity lásán tí ò ní túmọ̀ kankan. ọjọ́ bó ti ṣe jẹ́ ẹ̀yin àwọn ọ̀pọ̀lọpọ̀ lè má mú ní ìsìn wọn mọ pátí àké torí rẹ̀ káwọn ọmọ yín náà dọ́kítà ọ̀pọ̀lọpọ̀ sọ láti tẹ̀sí lẹ́yìn wọn. nínú àlùfáàn tó lọ́wọ́ bá ni kọ́kọ́rọ́ máa sọ̀rọ̀ mi náà àwọn olùmọ̀ Islam sọ pé pátí ẹ rọrùn nínú ẹ wúlò ìgbà ẹgbẹ̀rún pèsè mọ́mọ́ ọmọ pátí àti àkédànù àbí ń bọ́lọ́ lọ́rọ̀ pé sẹ́rẹ́ mangalúbi kí ni jẹ́ wàlà ràlì kí wàlà làlì tẹ̀lé tó bàbá mi dàgbà ó ti di kò sí lọ́mọ ẹ̀yin kékèké ń kọ́ rubbish nonsense ẹ̀yin náà ń bá kálá ti kékèké yín nítorí ẹ̀yọ́ wa tó gbọ́ nínú tó ṣé ní ìgbésọ àwọn máa lọ ọ̀nù bàbá wa jáde ojú ọmọ wa ti wà tọmọ àlùbá ti jáde síbi omi ojú ọmọ sí àtà àmójútó kí o dára ẹ mójútó bẹ́ẹ̀ náà kí o yìí rádaràda ni wọ́n ń pe kí o. akramakumullah àtikó ti tó tó yẹ kíkà ló kó ọgbọ́n ẹ wo owó tẹ fi dá sọ lé kí o ẹ wo owó tẹ tún sọ lówó lé kí o ẹ wo gbogbo kòbókòtò ọmọ tún jẹ gbogbo ẹ lórí kí wọn ọkọ ìlànà a'udhu billahi minash shaitanir rajim ọjọ́ bó ti ṣe jẹ́jà rẹ̀ kọ́lá ń jẹ́ ká gbọ́n. eléyìí ò túmọ̀ sí pé gbogbo àwọn ilé kí ó túmọ̀ tó kọ́ ọmọ ní kí ó dáadáa fún tilẹ̀kùn rẹ̀ o ìtumọ̀ rẹ̀ ni kí wọ́n lè ti fúngbà kan káwọn màálìm náà wá kọ́ kí o táwọn náà bá mà ẹ máa lọ bá kí oyin lọ kí kí la fẹ́ àwọn ọmọ yín ṣe náà rí èló lẹ́sàn fún wa nígbà tó bá ti má débi kan ọlọ́ọ̀ máa kọ́ àwọn tó wá máa kọ́ títí tí gbogbo nǹkan fi da àmọ́ lóde ní ọmọ nǹkan tó ń gbá gidi ká ńbọlọfẹ bàjá ńbọlọfẹ báyà rájà. èyí tó bá sì mọ̀ pa gidi lọ ọmọ bá ká pé òun ti kéwọ́ lọ́dọ̀ àfọwọ́ àfọ́túnkọ́ àfọwọ́sọpọ̀ ọ̀gbọ́dọ̀ tó tẹ́ síra síwájú ẹnìkan má ìwà àtàfàrí olódò tẹ́ ọba ká náà nù. ìwọ tilẹ̀kùn lé kí ọmọ ọmọ kó ń bẹ̀ kó wọn lọ síbi tí wọ́n kọ́ kí ògidì eléyìí jẹ bó ṣe jẹ gbogbo àṣà burúkú tí wọn máa sọ pé àbá mi ti kọ́ mi kí ó ó ní ìtúni tẹ́síra síwájú ẹnìkan máa láyé èpè ń jẹ́ bẹ́ẹ̀ o kì í ṣàdúrà torí wọn ò lókun ìyẹn ni lódò wọn tún lò ní tẹsíra síwájú ẹnìkan má kó o kú sínú òdo ni ẹ ìdáǹpẹ ní khalidina fiha ṣùgbọ́n khalidina tiẹ nínú òdo ìyẹn ọlọ́run kankan ìyẹn ọlọ́run kankan yọ ọ̀rọ̀ dalẹ̀ kí o lẹ̀ fún kí ni kí o fẹ́ kọ́ ma kí o fẹ́ kọ́ ma láwùjọ wọn bí wọn kà máa kó nǹkan kan ọ̀pọ̀lọpọ̀ náà wọlé ké súkẹ́súkẹ́ lọ́kẹ́ olóde burúkú ó ti gbọ́ ọ̀rọ̀ méjì mẹ́ta ọ̀nà àmàlọ́sẹ̀ àbá ọlọ́kadà àbá káfíńtà àbá mẹ́kò yóò lè fi làpẹ̀kùtù bíi torí mi báyìí àwọn ọmọ ọgbà ẹ̀yin òkúkú máa tó kí lọ́ọ́ mà yóò sá lè kí ó ní. àwọn máa tẹ̀ra púpọ̀ yìí wàláhi burúkú pọ̀ yìí lórí ti pẹ̀lú ustaz ustaz bí ká bá máńgò láàrin àgbálùmọ̀ lọ́mọ pé bí tí ọ̀yọ́ lọ́wọ́ a'udhu billahi minash shaitani rajim ẹ̀tàjẹ́ ti pọ̀jù ń lò yìí. lọ́mọ tó ti pé kò lè ka láì méjì inú àlùkùránì àfi ká máa mú lórí mi lọ́wọ́ pé lọ́wọ́. ó náà wọn lọ dá lé kí ó lẹ̀ ó tún lè ní àfíì àwọn máa wọ́n àlùkùránì nínú wọn bá wọn dáwọ́ lóru àti kékùkè àwọn pọ̀ àdáwọ̀ pọ̀ lò yìí àwọn rò pé gbogbo nǹkan lèèyàn máa fi wówó ìmọ̀ náà wọn kàn fi wówó ni ọmọ nǹkan kan wọn ní fáàkìdù ṣẹ́yí láàyò ọ̀pẹ̀ níta àbá ní àlè fi tọrọ. fọ́kọ̀sì kálukú owó yìí náà ta ni sá lópin ìgbà táwọn òbí yóò dìgbà ọlọmọ ọlá ni. ok kí wọn lè sọfọ báyìí lè bá tàwọn ọmọ yìí jẹ kí lè sọ tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmù ọkàn rí bẹ́ẹ̀ lé ni o kò rí bẹ́ẹ̀ ń dalẹ̀ o àwọn ọmọ lóye wọn kọjú mọ́mọ́ gidigidi ń dalẹ̀ o wọ́n ní ìmọ̀ kọjá àbí kí á fún un dalẹ̀ o àmọ́ lé ń bì tọ́mọ ti kọ́ kí ó débi kó lè di mc ó ti ní gbogbo manú tọ́mọ ti kọ́ kí ó débi kó lè máa ti páàgùn ó ti ní gbogbo manú tọ́mọ ti kọ́ kí ó débi kó lè máa kẹ́lí mà méjì ká ó ti ní gbogbo manú ẹ̀tàjà burúkú ń bẹ́ẹ̀ lé ṣùgbọ́n kò sí ń dalẹ̀ wàláhì kò sí ń dalẹ̀ ó dùn máa sọ pé àwọn ọmọ ogun máa sọ kan ni ó lọ ṣe competition kurani saudi kọ́dọ̀ lọ́gba second ṣé lé ló ti kọ́ ni ṣé bíbí sẹ́ńtì ń tara ẹ̀jẹ̀ ló ti kọ́ ni ẹ̀jẹ̀ tají irọ́ lásán táwọn bí máa kalẹ̀ kọ́ máa mọ̀ yàǹkà gidi ẹ rò pé báwọn òbí tí wọ́n ti mú wọn nù nídàálẹ̀ tí wọ́n fi rí i ṣe kọ́lọ̀ ń jẹ́ agbọ́n. àdìsí tó tẹ̀ ló lóyún وجاء حديث انس بن مالك رضي الله عنه ابو اسد النبي محمد صلى الله عليه واله وسلم ان ابن من عال جاريتين حتى تبلغا أن كان يتلى ما فلا ما ابن مجي ابن لا وما ري أبلا نياه ابن يوه أنه وما ري ابن يوه أجي وكان وجه مجي tí ìdájọ́ yìí bá ń bẹ sẹ́ni tó ní méjì ajẹ́pẹ́ni tó ní ju méjì lọ́nà inṣàlá onóòrí irú ọ̀rẹ́ yìí alábìnrin gbogbo ẹni tó bá tọ́ ọmọbìnrin méjì tó bí tí wọ́n fi dàgbà wọ́n fi bàlágà kò fìyà jẹ wọ́n gbogbo ẹ̀kọ́ tó dáa ó fi kọ́ wọn gbogbo ọ̀nà tó dáa téèyàn gbégbèsè ayé ọmọ rà táyé rẹ̀ fi dáa kò fi sáwọn sí wọn wọn kọ́ wọn lẹ́kọ̀ọ́ tó yẹ kóró ẹ̀kọ́ tilé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ìtọ́jú tó dáa àwọn mẹ́tẹ̀ẹ̀fà wọn dọ́ ọmọlúwàbí. جاء يوم القيامة أنا وهو كهاتين yóò wá ń jọ gbẹndé alkiyama èmi pẹ̀lú rẹ̀ bá sì wà ní nínú alìjẹ́nà. eléyìí wọ́n gbọ́n mọ́ afọ́ abíyá anabi wa pa àwọn ọmọ ká rẹ̀ pọ̀ báyìí alimami muslim ló gbé jáde eléyìí túmọ̀ sí pé ọlọ́mọba fún wa lọ́mọbìnrin bí ẹ má jẹ́ àmà kanra ẹ má jẹ́ àmà bínú ẹ má jẹ́ àmà wọn torí pé bí ṣe ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìdílé nù nìyí wọ́n kórìíra àwọn ọmọbìnrin ìwọ̀nba náà lè tinú wọn dùn tí wọn bá bímọ obìnrin kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó mi ẹsẹ̀ wọn mì lọ́ọ̀dì ọkọ wọn báyìí tọkọ fẹ́ lé wọn dànù wọ́n ti gbogbo ọmọ bí obìnrin ni táwọn ń fẹ́ kó dàrú lé ah, ọlọ́run mẹ́tẹ́ ọjà rọlé o tọ́rọ́ lọ nítorí bá kọ náà ni máa ń ṣẹlẹ̀ àwọn ọ̀lágbára kankan. ẹ̀rẹ́ ni ti ń sọ pé ó ti yé mi báyìí ọ̀nà olè yẹn máa máa fi dọkùnrin ọ̀gbádùn ọlọ́run ẹlẹ́dàá wa ní kọ́ pé jọkùnrin kó sì jọkùnrin ọlọ́run ní kọ́ pé kọ́ jóbìnrin wàláì kó sì jóbìnrin agbára kan sí fún wa pé èyí wà hà mọ́bìnrin ikú ọfọmọkíní bí ọkùnrin ọfọmọkíní bí obìnrin ọfẹ bí obìnrin ọfẹ bí obìnrin lọ́jọ́ yìí kọ́ ọba àìmọye tó ti ṣẹlẹ̀ láyé ìgbà tí ọkùnrin kan sọ fún ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ lórí ọmọ kẹrin ọlọ́run ọba tó yẹ pé bọ́ba ṣe wù ló máa ń ṣe ìyàwó bá foyún kẹrin bí ọkùnrin lọkùnrin bá ń bára rẹ̀ wípé àìsí máa hamọ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ló dé kó pèkínní kejì kẹta bíbélì ọ̀pọ̀lọpọ̀ ikú bí ó ṣe rí nu ọ̀rẹ́ àpàyàn lọ́pàyàn. torí pé kílẹ̀ bí obìnrin lórí ńlọ sọ pé kó rí báyìí tó sì rí bẹ́ẹ̀ obìnrin ò kankan bẹ̀. lẹ́yìn náà àwọn ọmọbìnrin náà ni wọ́n nítorí pé àwọn obìnrin ni màmá wa ọkùnrin yìí ebi máa fọkùnrin àwọn obìnrin pàtàkì gidi ni wọ́n náà lẹ́fẹ́ sínú àrùnsepọ̀kùnrin bíi tìyín lẹ́fẹ̀ẹ́ ni tìbọ̀lọ̀ náà lọ́mọ tí ó wúlò fóbi rẹ̀ tìbọ̀ ẹ̀mọ iye ọmọkùnrin náà lọ́ yá yàmóbi lọ́ba ẹ̀ tẹ́tẹ́ bàbá mi ti fẹ́ gbọ́rùn ẹ̀mí ti fẹ́ gbọ́rùn bàbá mi nísìn nítorí ọmọ tán nínú ọmọ rẹ̀ tọ́jọ́kùn tí ọmọ fìtínà bàbá yìí tẹ́tẹ́ gbogbo ará àdúgbò ti dá sí kọ̀ka tọ́lá ló sèkán lónìí pẹ̀lú ògbọ́lé tí ó sè lọ́lọ́ ó tún yàtọ̀ sí ó ti sú ìyá ìyá ti gbá mi mì tiẹ̀ bàbá tó kù bàbá náà ti ń ṣe subahana láì ọlọ́run lọ mọ ọmọ tí ó wúlò fún yín láyé yín tí ó wúlò fún yín lẹ́yìn ikú yín tí yín kàn ní pé ńgbà tẹ̀yìn bá ń tọrọ ọmọ ẹ máa béèrè ọmọ tó kò burú o ẹ lè kókó fún yín lọ́mọkùnrin ẹ sì lè tọrọ kókó fún yín lọ́mọbìnrin ṣùgbọ́n ìlú yòówù ẹ bá tọrọ ẹ máa pọ́ ọmọkùnrin tó ẹ máa pọ ọmọbìnrin tó dáa nítorí kò sí oríṣi tí ò sí lọ́dọ̀ lọ ẹni tẹ́ ẹni tó bí ọmọ kọ́mọ tó ti ya garawa ta ló fún Allah ẹni tó ti bí ọmọ gidi tẹ́ mí ta ló fún Allah àwa gangan fúnra ara wa àtọkùnrin àtobìnrin wa tá a wà ń kalẹ̀ oníkálukú wa lè ju èbó lẹ́jẹ́ tóbi tọ́ máa rí lẹ́yìn àbọ̀ máa bú. pé àdúrà ni bàbá yín ṣe fún yín jọjúmọ́ àbí wọ́n fi gbà kan ṣe pé àkàlùkù na náà kálukú dààmà rí ẹ̀ lànàbì sallallahu alaihi wasallam ó ní ẹnikẹ́ni tọ́lọ̀ ń bá fún lọ́mọbìnrin méjì bì fi tẹnu mọ́ ọ̀rọ̀ obìnrin ni pé ṣáájú di pé ọlọ́wọ́ bá rán gbogbo àgbáńlá yìí àwọn alárúbáwá tó jẹ́ ìyá Muhammad sallallahu alaihi wasallam wọ́n kórìíra ọmọbìnrin kọjá àti sọ. tí wọ́n bá bí ọmọbìnrin láàyè ni wọ́n máa bò wọ́n mọ́lẹ̀. nítorí pé àwọn ka bíbẹ wọn pẹ̀lú àwọn pábùkù pábùkù báyà. nítorí pé ìsẹ̀mí ogun wọn. ogun máa jà. lè sọ pé ẹ̀yà tẹ́kọ̀ tẹ ẹyin adìẹ nìkan ní ẹ̀yà mi fọ́rí. wọn wá jọ pọ́ǹtò bí nù bí pé lòlówó ẹyin kọ san bí ọba ti lè san káwọn ẹ̀yà àti ọ̀dà owó san ló bá bẹ̀rẹ̀ lè jaru ogun fógójì ọdún. gbogbo ẹni tí wọ́n ti wá ń dàgbà tó bá wọ̀nyàn lórí ogun kò ní í béèrè kí ló padà yẹ ẹ̀yin èèyàn òun náà dà pọ̀ ni àwọn bàbá rẹ àwọn ẹ̀gbọ́n rẹ gbogbo wọn bẹ lójú ogun ọ̀yá wọn náà tẹ̀wá ni. la yasaluna akhahum hina yandubuhum fi naibati ala ma qala burhana wọ́n yé bí ọmọ ìyá wọn léèrè tó bá ti lè pè wọ́n kógun yá kí ló dé tàbí jagun òní béèrè láéláé yọ àwọn ọkùnrin ló máa ń jagun. ìdínú lárúbáwá fẹ́ ọkùnrin nítorí pé wọ́n fẹ́ lò ọ̀ṣọ́gun. wọ́n kórìíra ọmọbìnrin nítorí kì í jagun. àti pé pàpà gan tí wọ́n bá fi lè ṣẹ́gun wa àwọn obìnrin wa àtàwọn ọmọ wa lóbìnrin ìní ọ̀tẹ́ kò lẹ́rùgùn. àwọn wọn kà á kún pé àwọn obìnrin àbùkù ni wọ́n ń torí pé wọ́n lè jagun akọ́bùkù bá ní sí ni wọ́n ń torí pé wọ́n mú wọn lẹ́rùgùn tó máa fi lè borí àwọn lójú ogun ìdí nu tí wọ́n fi fẹ́ràn ọmọbìnrin torí ẹ̀ àwọn lárúbáwá yẹn wọ́n máa lọ gbé ọmọ sí láàyè ọmọbìnrin ó tilẹ̀ jẹ́ pé ìjàkadà máa ń sọ nípa pé ó máa rọ́ lọ gbọ́mọ rẹ̀ kan wọ́n fẹ́ sí láàyè ọ̀ngbà tó gbọ́mọ sínú lẹ́tàn eruku kù sí Umar nírùngbà ọmọ yẹn wọ́n gba irùngbà Umar Umar ò tún ti torí rẹ̀ sánú ẹ̀ àlọ́ lásán ni kọ̀sẹ́lẹ̀ bẹ́ẹ̀ torí akramakumullah gbàdáwò yẹn ti kórìíra ọmọbìnrin báyìí àtẹkùbọ rẹ̀ ìsìn bẹ́ẹ̀ lọ ẹ̀mí àwọn èèyàn wọn ò lè fi hùwà máa àmọ́ bẹ́ẹ̀ lọ ẹ̀mí wọn kọ́mọ́ àmọ́ wá fi ìkórìíra àwọn ọmọbìnrin bá wọn gbé tí wọn máa dákìyà jẹ ìfìyàjẹ ní lànàbì sallallahu alaihi wasallam sọ pé ẹnikẹ́ni tọ́lọ̀ ń bá fún lọ́mọbìnrin méjì tó sì ṣètọ́jú wọn dáadáa èmi pẹ̀lú rẹ̀ bá ṣe rí ni nínú ọgbà àlùjànnà torí ẹ̀ ìpè náà ní fáwa náà torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ìṣe ayé ojú dúdú náà ń bẹ fún wa wọ́n kórìíra ọmọbìnrin wọ́n sì máa fi àjẹ ọmọbìnrin púpọ̀ ìwọ owó tó ń nálé ọmọkùnrin lórí wọ́n yẹn ná ìdajì rẹ̀ lọ́mọbìnrin lórí irú ilé ẹ̀kọ́ tí wọ́n fọmọ sí lọ́mọbìnrin yóò kéré sí tí wọ́n fọmọkùnrin sí eléyìí ọlọ́wọ́ bọ̀ fẹ́ yẹn tẹ̀ bá a ti bẹ́rù la bọ́ àtọmọbìnrin àtọmọkùnrin ọmọ ni gbogbo wọn jẹ́ fún yín ẹ ka gbogbo wọn sí ẹ má kó lẹ́nu kankan nínú wọn ẹ mẹ́wo ni ó wúlò fún yín láyé àti lọ́run nínú àwọn ọmọ yín yìí torí ẹ̀ àwọn àtàwọn náà fi hàn báwọn èèyàn kórìíra ọmọbìnrin tẹ́ bá bí manis tẹ́ ẹlẹgbẹ́ ìbéèrè táwọn èèyàn ọmọbìnrin ni pé ọkùnrin ni àbóbìnrin ó kéré púpọ̀ ẹni tí ó sọ pé obìnrin ni àbọ̀kùnrin ọkùnrin àbọ̀bìnrin bákan náà ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ àti ẹkú tó bá rí i pé àwọn òbí obìnrin ìbànújẹ́ lẹ́ẹ̀ máa kà lójú ẹ̀ tí ọmọ bara jẹ́ tí ọmọ bínú ṣé ń tọ́ ẹ kó bínú àní gbogbo ọmọ ọmọ náà níwọ̀n kọ́ lọ́ọ́ sàwọn ọmọ alálùbáríkà ìyẹn mórí tọ́lọ̀ ń ṣe fún torí pọ́lọ̀ ń gbàdánwò jìnnà sí ọ tí wọ́n ti pé ọmọ tọ́lọ̀ ń fọ ọyún tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń kórìíra kóbìnrin ọlọ́run bá ní kórìí rẹ̀ kọ́ lẹ̀ mọ́ta bí wọ́n ṣe bí tí wọ́n ń sáré ká ọ̀nà wo lọ́gbà tá a fi ya orí kúrò lára tán sọ ma pé gbogbo ń tẹ̀ sọ ọ̀bá ti sọ tí wọ́n ti pé ọmọ tọ́lọ̀ ń fọ ọyún ọjọ́ ọmọ tó ti pé àbí kò tí ẹ̀ níbi kan tá a lè pè lójú kò níbi kan tá a lè pè lẹ́nu sọ pé rubbish nonsense yìí kò ní tẹnu rẹ̀ jáde èèyàn ló bí ma wọ́n sì rí tí wọ́n rí pé bèjì ni àwọn ọmọ méjèèjì yìí wọ́n àṣẹ bí iṣẹ́ abẹ ni wọ́n fi gbé wọn jáde nítorí pé orí èkíní kejì wọn lẹ́pọ̀ ni ara wọn tún lẹ́kọ̀ọ́ títí dẹ́sẹ̀ ẹsẹ̀ nìpínyà ti wà kò sí gbẹ́mì kò sì sí pọ̀dànù nítorí pé ọmọ náà ni ó sì máa tọ́ wọn títí tó fi pé twenty something láyé ọdún mélòó lé lógún ẹ máa rú ìtọ́jú táwọn eléyìí ń bùkátà ẹ máa dúró owó tí wọ́n nà lórí wọn tó rí ìyàwó rẹ lẹ́yìn rẹ̀ tó máa sáfù kọ́ mọ́tò lọ dúró eléyìí tọ́jú lẹ́yìn tó pé twenty something years tó wá gbìyànjú láti ṣiṣẹ́ abẹ láwọn expert tó máa ń parí dáadáa láyé láti yá àwọn ọmọ yìí tẹkíní kejì wọn fààyè lẹ̀ kí ló ní dúpọ́ lọ́wọ́ bá sí ọlọ́run fún ọlọ́mọ tó dáa wọ́n nígbà tí bàbá ńlá wa Adam aleyhi salam ìyàwó rẹ̀ ti ń lóyún ọmọ ń kú ìyàwó ń lóyún ọmọ ń kú ìyàwó ń lóyún ọmọ ń kú torí pé fi wọ́n á lẹ̀ lẹ́yìn ìgbà kan dáyé tíyàwó ìbá ti lóyún ṣètọ́ni ọ̀rọ̀ àbà wọn tẹ́ ẹ bá bí o Abdulhari ìníkà yẹn torí orúkọ ni nígbà tó wà ọ̀rọ̀ níjọba gbìmọ̀ yẹn Abdul Harithi ni wọ́n sọ ẹrú òun bàbá bàbá ńlá wa kọ ìyá ńlá wa kọ láti wá sọ lẹ́rú ọ̀tá wa wọ́n mọ̀ wọ́n hàn mọ́ wọn tá a bá kọ̀ láti sọ lóko ọmọ ọlọ́kùn ni o ọmọ ti pè tọ̀ ọ̀sẹ̀ lẹ́lẹ́kìn ẹ̀kejì ẹ̀kẹta bẹ́ẹ̀ ẹrú wa sí ní gbàrà ó ní bímọ ni adúlọ̀ ayé yìí àwọn nìkan náà bá kó akúlò tọ̀ bàtà wà lóyún ṣètọ́ni wa sọ fún wa àní àfikẹ́ sọmọ ẹni Abdulharis sẹ́ ọ̀tá àfikẹ́ kò mọ́ mi látàlì jẹ́nà mà látàlì jẹ́nà láti wálé ayé ọjọ́ kò mọ́ mi bẹ́ẹ̀ bá gbọ́ ẹgbàá náà lọ́pọ̀ yìí tí ẹ̀ bá fi lè sọ ní Abdulharis màá tẹ ẹ̀jẹ̀ kọ́ mọ wọn wò láti inú ẹ̀ yẹn láti inú ìyá ńlá wa yóò hu ìwé méjì irú èsì máa bẹ lórí ẹ̀kìrì ìwé yóò máa wá dàgbà títí tó jáde nù rẹ̀ so wọn náà gbà tọ ọlọ́nìfẹ́lẹ́ máa àtàhùnmá fàálìhà jàdálẹ́hùn ṣùrọ̀tà àfihàn àtàhùnmá ní ìgbà tó lọ fún ọlọ́mọ dáadáa bíi wọn á ṣẹbọ sọlọ gbà náà wọn gbà gbà tó ti ní tó ti di pé ó tún wò láti ọwọ́ wò láti pọ̀ ẹ́ èlé tí ń jẹ́ tó wàá wò. ìyá tá a kọ̀ǹfíǹsì ọkọ wọn fi gbà ọdún gbogbo ń jẹ sọ bàbá sọ bá tọ̀ hàn á hà kú omi. ọlọ́run nígbà tí òun á fún ọlọ́mọ tó dáa gbogbo àwọn olùmọ̀tẹ̀sí ni ọmọ obìnrin ni. táà ni ọ̀ á dá lára obìnrin torí tọ́lọ̀ ọgbà gbogbo ti kọ́ agbádá wọn dọ́tọ̀ fẹ́ yàwó tí ọkùnrin lọ fẹ́ gbé wá lé ní. òbí nù rẹ̀ sẹ́ńtò tó ń sagbádá báyìí tó ń sagbádá báyìí lọ́ fi ń dà. ṣé obìnrin ọ̀dá ni ókè ọ̀dá làwọn òbí sí ìyàwó tiẹ̀ ni wọ́n bí ni wọ́n fẹ́ ìwọ náà fẹ́ bí nìkan tẹ́nìkan náà fẹ́. sọ́dọ̀ àbá alábòsí lọ́pọ̀lọpọ̀ èèyàn إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها حملها الإنسان إنه كان ظلوما جهولا الله لا لبو سلومي الله ما كان تبا تبو لبو ما بين لو لبو كو ما بين أو بي ما كوني يا ولد ما كوني ما كوني ما كوني wọ́n ti wọ́n sakọ kó tó bá tún lóyún ọkùnrin òbí ẹ gbọ́dọ̀ fa tí ẹ kí wọn òbí òbí nǹkan méjì mẹ́ta mẹ́rin márùn tó burú ni ẹ̀yin náà wọ agboolé yín tó bá dàrú ni tẹ̀yìn ọkùnrin tẹ̀ ń jagidigbò tẹ̀ ń sọ pé lónìí ọgbà tí bàbá <laughs> tí bàbá yín lájà bàbá tó ti dàgbà bàbá yẹn lọ jókòó bàbá yín mẹ́rin lóòótọ́ àwọn ti gbà bàbá bàbá bá fìdí gbalẹ̀ bàbá máa ń se yọ̀ǹkẹ́ yọ̀ǹkẹ́ pé ń gbọ́dọ̀ wọ àwọn ọmọ yìí rẹ tó ẹ má lura ẹ pa mọ́ ẹ má ẹ ibi tí mo wà. àǹtí yìí kan tó ń jó obìnrin wọn mọ ká ẹ dákun ẹ má pa bàbá mi ẹ mọ̀ kó mi ọkọ súnmọ́ ìlú àwọn obìnrin bàjẹ́ ọkọjá tí wọ́n tọ̀ rẹ bẹ̀ tọba ti bu ẹbu bẹ ẹ ọlọmọ bẹ jẹ ẹ torí ibú lágbo ilé ẹ bẹ ẹ bẹ ẹ bá ti ń lọ sí ìrọ̀rọ̀ pé àǹtí ń sọkún eléyìí tí ń tí ń pọ́ pọ́ ìgbìmọ̀ lónìí rọ́bà àǹtí ẹ má sunkún máa ti yín ti jẹ́ ṣe ah kí má sunkún máa o. so agboolé tí ọba sóbì gan lè dàrú àwọn ọkùnrin sá burú bàjẹ́ ó ti lu bàbá mi pa bí àwọn ọmọ tí wọn pé bàbá wọn ti ẹ tọ́bọ̀ nípa ọtí mímu kọ́ ọmọ ọmọ sọ pé bàbá òun tọ́bọ̀ <laughs> mẹ́wàá ń bẹ láyé pé nípa ọtí mímu bàbá dáàdi tọ́bọ̀ á ṣe fún dáàdi lọ́la ọwọ́ ajẹ́ pé àwọn ọkùnrin ọkùnrin ni sọ pé ọkọ̀ ọkùnrin lé díẹ̀ pé wọ́n á jọ dá mọ̀ràn pé níta máa ṣe ni pé tí wọ́n bá dẹ̀ ti mu tí yẹn á tì wọ́n mọ́ yàrá àwọn agbàgbé wọn síbẹ̀ fún jọ mẹ́ta à jọ mẹ́ta bàbá arúgbó kò ní í jẹun ẹ pa bàbá o ṣé ẹ kó pa mi ní bàbá olóòmọ sunkún sí ilé oúnjẹ ẹ má pa bàbá mi o èmi ò ní bàbá méjì o ẹ má tẹ kíní kan. ẹ̀yin ò sí ẹ̀ ní rántí pé bàbá ti ni ma bàbá bá tó pariwo sí ṣe tẹ̀ bá dákẹ́ máa lè yọ kòbókò níbi táwọn ọmọ burú dé nìsín báwọn ọmọ abú àwọn ọmọbìnrin lọ́pọ̀lọpọ̀ gbà àwọn ní máa rẹ òbí lẹ́kùn ibà kọ ilẹ̀ yìí náà ibà máa ń tẹ̀ máa sí ẹ mọ ìgbà tí dáàdì yìí ń pè yín tẹ́ sọ pé dáàdì ẹ máa yọ̀ mí lẹ́nu o mi dẹ̀ ní ìdánwò wájú o ìdánwò kìnnì ìdánwò àbádọ́wò ẹ̀rú ẹ̀yẹ tí bàbá mi lọ sí ọmọkùnrin mi wàláì fóṣù kan kò ní lọ gbogbo nǹkan àrí láyé ni tí bàbá tó máa fẹjọ́ sùn pé àtijọ́ tí mo ti ránṣẹ́ lágbádá pọ̀ wá o subhanallah níjẹ́ ìfọ̀ àfi ṣèké wọn níta èmi náà ń gbọ́ ti fámìlì mi ilẹ̀ tí kí bàbá kan pa mí. ok ṣé bàbá náà wá ṣe kọ́mọ kan kàn lórí ìjẹ́lẹ̀ àwọn ọmọbìnrin orí ńlá ni o orí ńlá ni lódodo obìnrin ọ̀dà ọkùnrin wọlé ìsẹ̀dẹ́kẹ́rú kẹlẹ́ọ̀nsà ntòbìnrin ń bùkátà irú ìnáwó tí ń bùkátà irú àmójútó tí ń bùkátà irú ìtọ́jú tí ń bùkátà ọkùnrin ò bùkátà rẹ̀ obìnrin bùkátà kọ́ ọmọ sọ lọ́wọ́ sọ lẹ́sẹ̀ nítorí pé tóbìnrin bá lọ yíra nù àbùkù ńlá ni o àbùkù ńlá tí ó wo yóò dọ yovi rẹ̀ bàbá màmá tẹ̀yẹ tó wá bá tàpọ́lé tàpọ́lé pa afẹ́fẹ́ ọmọ yín wọ́n wàá dẹni tí ó ń fẹsẹ̀ lẹ́sẹ̀ tí ń lọ lé bàbá ẹni tó fọmọ wọn lóyún pé agbọ́pọ̀ ọmọ yín ni ó fọmọ lóyún àwọn ẹni káwá fẹ́ ní pípọ́ gboyún ah! la hawla wala quwwata illa billah ó ń bàjẹ́ ó sì ní tọ́mọ ẹni bá jọ ni ìdùnnú ni ó jẹ́ fóbì tọ́. ẹ máa sọ wọn lọ́wọ́ ẹ máa sọ lẹ́sẹ̀ ẹ máa ta ni ń ta ni ń bá rìn ẹ tún máa mọ́kọ wá mọ́kọ wá torí pé mi ò fẹ́ wà náà mọ́kọ wá. ẹ parí sùkúù sùkúù kìnnì ti wà ọkọ máa parí sùkúù. torí ó ní sọ̀ra fún ní tí fẹ́ kọ́ láburú ọkùnrin ẹ rí i pé ọmọbìnrin ní ìsìn láti máa pariwo mọ́kọ́ amọ́kọ́ wa ti pẹ́ àmọ́ ọmọkùnrin ẹ ẹlòmíràn máa dàgbà lọ ni àfi bí torchlight tó gùn bàbá sí àwọn èèyàn wọn gbẹkẹ ewúrẹ́ bu ọjọ́ tó nàbà tí wọn gbọ́ yorùbá pé ewúrẹ́ bu oúnjẹ báwo òun fi dá yín lójú pé ewúrẹ́ ò bu oúnjẹ ẹlòmíì yóò ti kílíkì tá tó náà ti di bàbá bàbá kó tó máa lọ fẹ́ yà òbí ọ̀pọ̀lọpọ̀ wọ́n di kí gbígbẹ́ kalẹ̀ ẹlòmíì tó kó wọn dàgbà bíi twenty eight twenty seven àló tó ọyọ kó ti fẹ́yàwó ti pẹ́ wọ́n nítorí pé tẹ bá tètè fẹ́yàwó nínú oore tó wà ń bẹ̀ nípa àwọn ọmọ yín o ẹ̀yin náà ní kí dàgbà jù ọmọ yẹn wà á dọ̀rẹ́ yín torí pé nígbà tí wọ́n bá ti wọ́n bíi thirty five ọmọ rẹ ti wọ́n bíi seventeen so ìwọ àtọmọ rẹ ẹ máa jọ jáde níbí ọ̀rẹ́ tẹ́bá dọ́rọ̀ lẹ̀ ọmọ rẹ náà ọmọ bọ̀ dámọ̀ràn ọmọ rẹ ti ní ẹ̀sìrẹ́ ìtọ́pọ̀ kó tó di pé wọ́n ń wọ fífì sàmọ́gbà tó ṣe pé tọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lónìí bíi thirty five là ń rí ńgbà tí ọmọ rẹ ó bá pọ́dún mẹ́wàá ó ti wọ́ kí náà forty five àwọn ẹ̀ṣẹ́ forty six àti ọmọ ìjàbọ̀ ni ẹ̀ẹ́dì rògbà tó mọ́ fi wà lóyún so nọ́ọ̀fà ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ lè gbọ̀ ọmọ lọ torí wọn náà lágbára má ò lágbára tó fi lè tírèèni ọmọ ó sì lọ́mọ tó ti tírèè tó náà lè bá wọn bá tírèèni àwọn eléyìí. torí ẹ anfàtì kò yí rọ gbogbo àwọn ọ̀dọ́ wa o gbogbo ọjọ́ ti lọ mẹ́lòmíì lórí o ẹ má bá àsìkò jẹ́ ju báyìí lọ o insha allah insha allah tí Ramadan ti ń bọ̀ yìí tí ó bá fi dé gbogbo àwọn mọ̀ ń dàgbà sí mọ̀ ń dàgbà sí kí wọ́n ti fẹ́ yàwó inṣàlá ẹ sọ pé inṣàlá ẹ ń kà ń wò ọ̀pọ̀lọpọ̀ wò pé náà tèmi tó kọdún márùn o àbẹ́rẹ́ rí nǹkan bí àwọn sáàkà ní sọ jókòó kabẹ̀ wọ́n sáàkà sọ́dà bá ọ̀dà bá ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà àwọn obìnrin náà wọ́n yunra rọ́ àwọn ẹlẹ́sẹ̀ jẹ́ rọ́ ẹlòmíì ti dàgbà lọ tiẹ̀ náà bí rọ́ ẹ tọ́mọdé eléyìí wá ní òkò bá òmu eléyìí sọ kò sáìsì ń wọ bí bàtà tó wọn náà tètè lọ ilé ọkọ kó sinmi mọ́tàn rẹ jẹ ilé obìnrin ẹgbẹ́ esu tọwọ́ ọgbà tó wọ ẹ̀kẹ́ rẹ tó rí ti ń dání wọ́n ti bá fi rí bí oṣù mélòó sí ní ìsìn ẹ̀kẹ́ rẹ ti máa kọlà láì sábà mú tẹ̀mẹ̀tẹ̀kẹ̀ ìtajà yìí tẹ̀kẹ́ ọkàn máa kọlà tẹ̀ máa kọlà kéègbè yọ sáwọn obìnrin kò sátìkè tó lè kùn mọ́ ń gbà náà kó tètè lọ́kọ́ lọ kẹ́kẹ́ kọlà lọ́dẹ ọkọ̀ ó pé ọ ju kọ́kọ́ la ní ẹ̀jẹ̀ bàbá rẹ lọ. eléyìí ọ̀sẹ̀ eléyìí ọ̀yọ́ mi eléyìí kéré eléyìí tóbi eléyìí sékélé kọ̀sáìsì mi wọ́n máa fi gbẹ́gbẹ́ kú gbé kẹ́yìn náà ni. ọláàbí tí ìran bá ti pọ̀ ntí ọ̀dà ọlọ́padà gbé. tó ọ àmọ́ ọ̀rọ̀ dọ́ka láti kékeré gbà fọlọ́ torí gbogbo àwọn ẹni tí a rí tọ́padà dá fún wọn ọkọ wọn ọ̀pọ̀lọpọ̀ kìí ṣe pẹ̀lú kó dùn ni wọ́n fi bẹ̀rẹ̀ àforítì àforítì àforítì lọ́lọ́sùn wa kó dùnú dé so ìwọ ọ̀fẹ́ sàforítì kankan ọbẹ̀ tó jiná lọ wá so ó sì dájú pé ọbẹ̀ tó jiná pẹ̀lú àbùkù tó pọ̀ ni torí ẹ̀ kátètè lọ sílé ọkọ kátètè fẹ́yàwó ó pàtàkì púpọ̀ a sì dúpẹ́ fọlọ́ yàtọ̀ sáwọn ìlú kan àwọn ọmọ ti tó fẹ́yàwó lóòótọ́ wọ́n sì fẹ́ fẹ́ ẹ̀ nítorí wọ́n fi fẹ́yàwó wọn ni wọ́n sì ń gbìyànjú ṣùgbọ́n problem tó wà ń bẹ ni pé níbo wọ́n mọ̀ gbé ọ̀pọ̀lọpọ̀ lówó tó lè fi alé tọ tó bá sì ní wọ́n kókó ń bẹ̀ kó kó lọ lu wọn wọ́n lè ibi ìtìmọ́ wọn la kò rí bẹ́ẹ̀ láwọn bíbá èèlò ló fi gbalé náà rí tọ́lá fẹ́ gba báńgálò èèlò náà gbà ńlẹ̀ tó kí wọ́n lọ fẹ́ sẹ́ skills kò sẹ́ skills kankan ẹjọ́ tí mo ń ṣe inshàlá ìgbà míì tí yẹn bá ní àwòrán ọlọ́run máa ń sí àfún yẹn nítorí pé ìmẹ́lẹ́ńdọ̀ ọláàmúnisìn ọ̀ká tún tó bá rántí pọ́ ọmọ ọlọ́mọ kan bẹ́lẹ̀ yóò sì pariwo ọkọ̀ jùmọ̀sẹ́ gbogbo sẹ́tọ̀ ọba rí òní ti ṣeré òní máa fi yúnra kọ́rọ̀ rẹ kọ́lọ̀ ọba kọ́ran gbogbo alọ́ nínú ẹgbẹ́ wa mi Aisha radiyallahu anha olóbìnrin kan wá sọ́dọ̀ mi ó wá mọ́ ọmọbìnrin méjì lẹ́yìn tọ́jọ́ ọmọ rẹ̀ tẹ́sàl ọ̀ǹtọ̀rọ̀ ọ̀ràn lọ́wọ́ kì í ṣe bára o kì í ṣe kí wọ́n ṣe bára o tó Islam ọ̀faramọ́ bára bí kóbìnrin kan wọlé yín ní ìsìnkú sì lọ báyàwó yín ẹ dákun tó lọ àwọn arí nǹkan kan tẹ́ ẹ jẹ kù náà lè jẹ obìnrin yìí wọlé bẹ́ẹ̀ Aisha ni kò rí nǹkan kan lọ́dọ̀ mi tí mo lè bùn ju dẹ́bìnú ẹ̀yọ̀ kan lọ. Allahu akbar ẹ dákun ẹ jẹ́ a máa dúpẹ́ fọlọ̀ nítorí pé irú sẹ̀mí táwa ń ṣe lónìí ọlọ́run mẹ́jọ jẹ́ pé ẹ̀dẹ́ lọ́lọ́run ṣe fún wa ìyàwó anabi Muhammad sallallahu alayhi wa sallam tálẹ́bí náà bá wọlé kí lẹ́rù jẹ nísìnyí ẹlòmíì nínú àwọn èèyàn ti ń pariwo pé òun ní òun ní ó ní tó lè jẹ́ kó didi ọ̀sẹ̀ kan ó kéré jù nù tó sì jẹ́ pé tó bá jókòó ní jókòó pé òun jò ń jẹ kan ẹ̀rù ọba yìí wọ́n àti bá gbé àdé mu síwájú tó kún fẹ́ wà ẹ tún gbé búrẹ́dì bíi two hundred lé lórí. tó lọ fi ṣe fifteen minutes ẹ̀rí kó ti palẹ̀ ma. ẹ wá gbọ́ àìsà ó ní obìnrin yìí ó kọ́ ọmọ méjì lẹ́yìn àwọn ọmọbìnrin méjì ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ tí ò sí nǹkan kan tẹ́ ẹ jẹ kùtẹ́mi náà lè jẹ́ ń bẹ̀. wọ́n àmọ́ ti sórí pé kò sí kò sí kò sí kí wọ́n má bímọ wọ́n má bímọ tìrúbà nàbì sallallahu alaihi wasallam ni ẹ bímọ nítorí pé màá fi púpọ̀ yín ti fáàrí wọn gbogbo àlùmọ́jọ́ gbẹ̀ndàlù kìyàmà àyíṣà ni kò rí nǹkan kan tí mo lè bùn ju dẹ́bí náà yọ̀kan lọ mo bá fi lé lọ́wọ́. فقصرتها بين ابنتيها ah ọmọ lágbára ìyá yìí gba dẹ́bìnù ọba pin sáré méjì ọba fọ́ kọ̀ọ̀kan nínú àwọn ọmọ ńláwẹ́ kọ̀ọ̀kan òun ọ̀tí ẹ̀ nǹkan kan bẹ̀. bí kú ọba pa ọmọ kọ́pọ̀ òun kọ́ mọ́pọ̀ mọ́ o torí ẹ̀ kí ni ọmọ lè fi sá tóbi wàláì àfi kéèyàn máa ṣe dáadáa sóbì rẹ̀ kó sì máa ṣàdúrà fún un. báyìí ti wá tà náà lónìí ìpọ́njú mi sí àwọn òbí bá pàdé lórí kálukú wa tá a wá déèyàn yìí wọn ò lè sọ lórí wàhálà àti ṣòro àti pípéjú mẹ́lú àti fífara gbàbùkù lórí káwọn ò lè déèyàn wàhálà òbí ò lè sọ gbogbo ẹ̀fọ́ máa tán ebó bí làwọn náà ti dà yìí nǹkan tẹ̀yìn náà tẹ̀ ń fojú wí náà rẹ̀ lórí báwọn ọmọ yóò ṣe dáa fún wa lórí débi òsì nípa àwọn ọmọ yín tó gbogbo ẹ̀ lérò fọ́mọ. torí ẹ arábìnrin pin fún àwọn ọmọ rẹ̀ kò jẹ nǹkan kan bẹ lọba dìde lọba gbọnà ọpẹ kò jìnnà lànàbì bá dé ànàbì wọlé mọ afọ ànàbì níròyìn tó ṣẹlẹ̀ sallallahu alayhi wa alihi wa sallam anabi wa sọ̀rọ̀ yìí anabi ni manibatoliya min hadihi albanati bi shay'in ẹnikẹ́ni tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa ó bá lè fi ọ̀kan nínú àwọn ọmọbìnrin ṣàdánwò fún sẹ́nu kádìsì tó síwájú ọmọbìnrin méjì wọn sọ àyèsí tiẹ̀ tí wàá gbé sórí ẹyọ kan ẹnikẹ́ni tọ́lọ̀ wọn bá fi bíbí ọmọbìnrin tọ́ba fi bíbí mabìnrin kan ṣàdánwò fún fa ahsana ilayhin tọ́wọ́ ṣe dáadáa sáwọn ọmọbìnrin yìí kunna lahu sitran minan nar àwọn ni wọ́n jẹ gàgà tí ó dáàbò bò tí òfin ni wọná tọ́ba àdìjọ́ gbẹ̀ndàl qiyam muttafaqun alayhi lè imáàmù Bukhari àti Muslim ló gbà wá eléyìí túmọ̀ sí pé ìtọ́jú ọmọbìnrin gan-an ẹ̀san rẹ̀ tún yàtọ̀ sí tọ́jú ọmọkùnrin. àdìsí alákọ̀ọ́kọ́ ti kọ́ sọ pé tí o bá tọ́ wọn dáadáa báyìí ni wà á tànábì ó ṣèjọ rí inú àlùjànnà. àdìsí ẹlẹ́ẹ̀kejì tiẹ̀ wá sojú abẹ́ǹkù àlẹ́ ìkéyìí tọ́lọ̀ ń bá fọ nínú àwọn ọmọbìnrin wọ́n pọ̀ wọ́n kéré ni tí o bá fi lè ṣe dáadáa sí wọn ó fi kánra tán ó fi yàjẹ́ wọn ó jẹ́ kó wọ́n ìtọ́jú àmójútó àwọn ni wọn jẹ gàgà tí wọn dáàbò bò ọ tó fi ni wọn náà tó bá dijọ gbìdà òkèèyà adúpẹ́ fọlọ kí alẹ nàtọ dànù kí lẹ nàtọ sọnù kò sí ká tọsọnù fún yín ọmọ yín ni nígbà tí ń bẹ lọ́dọ̀ yín ọmọ yín náà ni nígbà tó tún lọ sílé ọkọ ọmọ yín náà ni nígbà tó náà tún di ìyá àwọn ọmọ tiẹ̀ náà ọmọ ẹyin ni títí dálùkìyàm kí á ní tẹ ẹsòfò ẹsòfò kankan kódà gan ọmọ tó tún bí ọmọ ẹyin náà ni nítorí pé ọmọ tó máa wá bí ọmọ wa yẹn ọba àjọkùnrin kò bá àjọbí àwọn ọmọ wa náà ni àbẹ́rẹ́ anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ti sọ nípa àwọn ọmọ rẹ̀ ìnàbìnì hàdà sẹ́yìn nípa ọmọ rẹ̀ alḥasan ọmọ ọmọ rẹ̀ ni ọmọ rẹ̀ bìnrin ló bí Fatima ọlọ́mọ mi yá síwájú ni torí àwọn sọ pé àtòun àti àbúrò rẹ̀ àwọn aṣíwájú àwọn ọ̀dọ́ náà àlùjáná nù ẹlẹ́bi tí wọ́n sọ nípa Hasan ni pé Ọlọ́run fi ṣàtúnṣe láàrin jàmọ́ púpọ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ mùsùlùmí Ọlọ́run fi ṣàtúnṣe láàrin wọn yóò fi pẹ̀tù sáwọ̀ yóò fi parí ìjà ó sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn ikú bàbá rẹ̀ Ali ibn Abi Talib radiyallahu anhu. torí rẹ̀ lónìí arúgbó àwọn mọ̀lẹ́bí ànábì sì ṣẹ́kù tálẹ̀ rò pàǹkà fún mọ̀lẹ́bí ànábì àwọn arọ́mọdọ́mọ rẹ̀ lágbọ́n ọmọ ọmọ rẹ̀ títà tí màá bí. ẹbí fáwọn ẹgbẹ́ obìnrin lò síbẹ̀ làwọn ṣe ní síbẹ̀ àwọn ọmọkùnrin wa ọmọ táwọn bá bí la kàkọ́ máa wá síbá àwọn ọmọbìnrin tí wọ́n tẹ́ ti lọ lé ọkọ àwọn ọmọ wọn tí wọ́n bí ebó ọmọ ọlọ́mọ ẹ̀ka kú. torí di ẹlẹ́yìn ọmọ wa náà gbogbo wọn torí ẹ̀ lábẹ́ òfin ọlọ́run a kórìíra àwọn ọmọbìnrin o a máa ṣe dáadáa sí wọn a sì máa dùn wọn nínú kódà kìí sọ ọgbà tó máa ti wá lé wa kún tó lọ lé ọkọ títí láyé láyé táwọn bá ń bẹ láyé. àmọ́ ṣe dáadáa sí wọn. ẹ mọ̀ ike ọmọ yín nìyẹn yẹn kódà ti lọ ilé ọkọ irú ìtọ́jú àmójútó àánú tí ń fẹ́ lọ́dọ̀ yín ọmọkùnrin ò fẹ́rù rẹ̀. ó lè wá lé ọkọ kó ronú kẹyìn jọ kó pè yín àbá mi mo ti gbọ́ yín tipẹ́ nì lè má gbà yín. àmọ́ ọmọkùnrin tó Ah, kí ló ní tó pè láti jẹ́ yìí sórí pé tó ń sọ ọ̀dà. <laughs> àmọ́ ọmọbìnrin tó bá pè yìí tó ti pè yìí ti pẹ́ pé à ah, mí náà ti gbóò rẹ ti pẹ́ ah, àtàkẹ́ ó làwọn ọmọ ó ti níra ó wí gbọ́ràn kan bá omi ẹkún lè jáde lójú yín. sábà èmi gan mò ń tẹ́ retí káàtì ẹ̀rọ àpò kí wọ́n á kí yín máa mójútó lé ọkọ rẹ o báyìí bá sílẹ̀ kọ́ wá. àwọn ọmọkùnrin ní àná dádì wọ́n bá tóbi oṣù mẹ́fà oṣù mẹ́ta bá sọ eléyìí túbọ̀ sí pé àwọn ọmọ wa lóbìnrin à ń bùkátà ká mójútó wọn dáadáa ọmọbìnrin náà ó yẹ kó jẹ́ orísun ìdùnnú fáwọn òbí rẹ̀ má jẹ́ orísun ìbànújẹ́ ta ni máa orísun ìdùnnú fáwọn òbí rẹ̀ ó náà lọ́mọ tó mójútó sí ọmọ tó sọ́ra rẹ̀ níbi tí ọmọ tí ń ṣe dáadáa irú wọn àrídùnnú náà máa ń jẹ́ fáwọn òbí wọn àmọ́ ọmọ tí ò sọ́ra rẹ̀ ọmọ tí ń fira rẹ̀ ṣe ránù ọmọ tí ń fira rẹ̀ ṣèṣe kúṣe wèrè dùn wò lọ́jà o ọ̀sẹ́ni jẹ́ pẹ̀lú wọn lọ́mọ torí ẹ̀ atọ́kùnrin àti obìnrin wa ẹjẹ́ á gbìyànjú láti jẹ́ ọmọ dáadáa fáwọn òbí wa ẹjẹ́ á gbìyànjú láti jẹ́ ọmọ àrídùnnú fáwọn òbí wa ká má ṣe jẹ́ ọmọ àbànújẹ́ òbí wà láyé àbóbi ti kú lópin ìgbà tó ṣe pórí Islam ni wọ́n kú sí a sì tún lè máa jọ máa rí dunnú fún wọn lẹ́yìn fún wọn gbogbo dáadáadáadáa tẹ́sí Islam nípa máa máa ṣe sóbì rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ tá a máa ṣe àrídunnú náà lápadà jẹ́ sáwọn òbí wa torí ẹ̀ ọlọ́run ọba kó bóníkálukú wa tún àwọn ọmọ rẹ̀ ṣe ọlọ́run kó tún àwa náà sí fáwọn òbí wa ọlọ́run ọba kó foríjì wa níbi àwọn àṣìṣe wa ọlọ́run ọba kó fi wá mọ̀nà lọ sí dáadáa ṣíṣe ó sì ṣe rọrùn fún wa láti máa ṣe ọlọ́run kó gba àwọn wa burúkú ìwà pálapàla rádaràda kó lọ́wọ́ wa kó fa àwọn wa rí ìwà tó dáa kó fi pààrọ̀ rẹ̀ fún wa ọlọ́run kó ṣe wá ní ọmọ tẹ́ pé yóò wúlò fóbi rẹ̀ láì yóò wúlò fún ọ lálùkìyàmù ọlọ́mọ sí wa lọ́mọ ìbànújẹ́ fáwọn òbí wa láyé má sí wa lẹ́ni tí ó kó bànújẹ́ bá wọn lọ́kì yá mi ọlọ́mọ ọba kó tún gbèsè ayé wa tọ̀run wá sí. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك tó bá ní béèrè wọ́n ní ọ̀rọ̀ wọlé mọ kúránì nfa àwọn ò tí ì já mi lórí ẹ̀ torí wọ́n ní káwọn bá wọn sì béèrè pé àwọn ń fi wọlé mọ yẹn àwọn fi ń sàn ọmọ lójú kòkòrò ni fún olè máa kọ́ ń pa alukurani àwọn sì ń tara wọlé máa fi kó àwọn èèyàn jọ ẹni tí èèyàn ti ríra pẹ̀lú ẹ̀ ti pẹ́ látara wọlé máa àwọn ríra ṣé káwọn hapò kò ní dà bákàbàkà torí ẹ̀ àti pé tí kò bá tiẹ̀ da èwo ni sẹ̀rí àmúwa àwọn kọ́ ni pé ẹ̀fí ń sọmọ lójú kòkòrò ẹ̀fí ń kọ́ àwọn èèyàn jọ kì í ṣe excuse láti ṣe tí ọba ti tọ́ kò lè jáwàá wí láti ṣe tí ọ̀dà nítorí pé ẹ̀fí ń sọmọ lójú kòkòrò gbàtà padà gbé kí ó tẹ ọlẹ́ǹkọ́ wọn náà sórí àtẹ kì í ṣe kí ó ojú kòkòrò wa lẹ̀ sọmọ láti kọ́kọ́ púpọ̀ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀fi ń kóyìn àjọ ẹ̀yin wọ́n náà mi jẹ́ fi kóyìn àjọ ìdí tí èsè tí ntọ́lọ̀ mú wa tànàbí mú wa lẹ́ fi fẹ́ kóyìn àjọ ẹ máa lọ mọ́sálásí dédé ẹ máa pàdé lọ́jọ́ ẹni tẹ́ ẹ̀sùn rí ti pẹ́ ẹ̀sùn rí alẹ́ ẹ̀kọ́ ni so àwọn èèyàn kẹsìn fún ibi tá a ti máa pàdé tá a ti máa ra wa wọn ò ní débẹ̀ wọn á pé bí nǹkan kan sí èsì ẹ̀sìn iná láti wá máa ríra wa ẹni kí lẹ́sìn Islam mú wa ẹ̀sìn Islam ọ̀tá kókó tó máa bá kẹ́kọ̀ọ́ já táàsì mọ̀ pa kọ́ dáadáa ká fún wẹ̀rì wọ́n á gbà wẹ̀rì rẹ̀ ṣe di ká máa ṣẹ̀ṣẹ̀ máa pé ẹgbẹ́ kúlà mọ́sàwà kúlà ìyàn kúlà wájú pé àmàlà lọ́jọ́ bó ti ṣe jẹ́jà rẹ̀. pé òní yìí òun náà lọ́jọ́ tí àwọn ìbéèrè ti tán báyìí òní náà lọ́jọ́ táwọn ọmọlẹ́yìn pọ́ọ̀lù sọ̀rọ̀ láwọn sọdún àwọn eléyìí tí wọ́n pè lọ́jọ́ táwọn bí jésù ó lè jẹ́ jésù ọmọkèésà nàbì Ìsá alayhi salam pẹ̀lú nàbì Ìsá alayhi salam ìwádìí fi hàn wípé àmọ́jọ́ ò pàtó gan ni wọ́n bì á ń bọ̀sibọ́sí báwa fọjọ́ kìlélẹ̀ pàtó wípé ọlọ́jọ́ tí wọ́n bì lẹ́yìn náà kí ni bàbá rà níjọ́ abíyànjẹ́ òfin wa dọ́dún kí ni bàbá aráńjọ àfihàn tó fi wá dọ́dún torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn ẹni tí ń ṣẹ̀sìn ṣọ́ọ̀ṣì gan ìyapa ẹnu eléyìí tó jìndò ó ń bẹ láàrin wọn gan nípa pé Gregorian calendar ni wọ́n ń lò yìí gan so correct àbí ọ̀ correct torí ẹ̀ ló ti jẹ́ pé táwọn kan ní àwọn tó ń tẹ̀lé Rome tó ń tẹ̀lé Rome nígbà tí Rome gba ẹ̀sìn ọmọlẹ́yìn Paul àwọn náà design rẹ̀ bó ṣe wáyé so gba àwọn tó ń tẹ̀lé Rome àwọn ló ń sọ twenty fifth olójọ́ táwọn fi Jésù tú láti àwọn náà ti sọ pé bíjọ́ márùn-ún sí mẹ́fà ti ń bọ̀ iná ní new calendar àwọn tún bẹ̀rẹ̀ so àwọn táwọn náà ń ṣẹ̀sìn ọmọlẹ́yìn Paul táwọn jẹ́ àwọn kiri yóò al-Europa al-Sharqiyya Eastern Europe so àwọn ní àwọn tó ń sẹ orthodox nínú wọn kàlẹ́ndà wọn yàtọ̀ gédégédé torí rẹ̀ ìjọ táwọn tó sọ pé wọ́n bí Jésù nìsín ó ti tún kù nǹkan bíi pọ́lọ́gúnjọ́ ọgbọ́njọ́ sísìn kó tó tún di pé kàlẹ́ndà tí wọ́n tún bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ yàtọ̀ síra wọn gédégédé torí ẹ̀ irọ́ iná ní parọ́ fúnrọ́ ẹ̀sìn ẹ̀tẹ́jẹ́ ńlẹ́ẹ̀nì nǹkan tí wọ́n ń ṣe sọ àwọn dúpẹ́ fọlọ́ tó sì wá ní mùsùlùmí orí ńlá lọ́lọ́run ṣe wá nígbà tí ò ṣe wá bó ṣe sí àwọn ó ṣe wá mùsùlùmí ọmọlẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa sallam tẹ́tẹ̀ wá pé wọ́n mọ ọjọ́ wò pàtó ni wọ́n bí anabi isa alayhi salam tó wá tó láti mọ́jọ́ lọ́dún láì jẹ́ pẹ́ẹ́lí kan bẹ fún bọ́lọ̀ ni ẹ máa fi sọdún àbẹ́lẹ́bí isa náà lọ sọ pé ẹ máa fọjọ́ sọdún sọfọ yìí ti rẹ lè dọdún lẹ́yìn wá gba náà ọ̀kan tó ń bọ̀ lẹ́jọ́ mélòó wọ́n tún ní kàlẹ́ndà tuntun tún bẹ̀rẹ̀ òun náà dọdún táwọn gbọ́dọ̀ ṣe wèrè sí adúpẹ́ fọlọ́n tí ò ṣe tiwa bíi tiwọn torí ẹ̀ lọ fura o wọ́n tí ọlọ́run sọdún mọ̀ọ́lùdì kírísímàsì gan-an lọ farajọ nítorí pé àwọn náà kírísímàsì láìsí ọjọ́ tí wọ́n bí ẹni tí wọ́n ń pè ní Jesus Christ pé ìwọ náà ló ń ṣe mọ́wùlì ọ̀ ń ṣàjọ̀dún ọjọ́ bí anabi muhammad sallallahu alayhi wa sallam ara abi tí wọn náà ti mú tiẹ̀ mi. bákan náà ìwọ náà ṣe tún lọ sọ tún pé ìjọra wọlé ara new year náà ni wọn náà tún ti mú. ó dé lọ́rọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam tó ní latatabi'unna sanana man kana qablakum mọ́tọ́lọ́ ń búra o á rí nínú yín à ń tọ́ orí pa ojú ẹsẹ̀ àwọn ẹni tó ti síwájú wa gbogbo nítorí bá ṣe ẹ̀rí táwọn náà ṣe gbogbo nítorí bá ṣe ẹ̀rí táwọn náà ṣe torí ẹ̀ mùsùlùmí làwọn mùsùlùmí bá ọ̀tọ̀ ọlọ́run ọba sọdún ọlọ́run yá ayọ̀ lẹ́yìn amẹ́nu láti tẹ̀kìdù àdúwí wàdùwọ́kùn àwùlíyà ọlọ́run pé àwọn kẹfẹ́ rí lọ́tà rẹ̀ ó sì lọ́tà tiwa náà ni wọ́n ṣe báwo lẹ́sìn wá fẹ́ máa mọ́tọ́ lọ lálábàṣẹ tì í kò sí síbò tó lè máa bá wọn ṣe kò síbò tó lè sọ̀rọ̀ alẹ̀ fún wa wọn lè yọnu sí ọ láéláé o àfi tí wọn náà bá di kèrèrè bíi tiwọn ọlọ́ni walan tarda anka al-yahudu walan nasara hatta tattabi'a millatahum yahudi ni àbí nasara wọn ní yọnu sí ọ láéláé wọn dìgbò tí wọn náà bá dẹni tí ń bá wọn ṣẹ̀sìn tí wọ́n bá ti torí kí wọ́n sọdún wọ́n náà ti torí ilé o ọ̀pọ̀ ewúrẹ́ lónìí ọ̀daràn ọ̀pọ̀ tòlótòló ọ̀daràn ọ̀pọ̀ díẹ̀ ọ̀daràn ó ti torí kí wọ́n sọdún lónìí ọlọ́ọ̀ra ẹja sísá sùn rẹ wọ́n á sọkútọ̀ wọ̀ nítorí pọ́dún gbogbo yín náà jọ ni ọ̀daràn tí gbogbo àwọn gírèsì dọ́kàsì mátíù jọ́ọ̀nù fọlùkẹ́ gbogbo wọn bá rí kó o ṣe ṣe kò lè pé kọ́ gba máàkì ó dìgbà tí wọn náà bá ní wọn náà di ara sọ́ọ̀sì bíi tiwọn gẹ́gẹ́ bọ́lá sọ pé walan tarda anka al-yahudu walan nasara hatta tattabi'a millatahum wọn ò ní yọnu sí ó dìgbà tí wọn náà bá di irú wọn. ó wá lọ́wọ́ yín ti wọ́wọ́ púpọ̀ yìí ẹsẹ̀ yín ti wọ́ra wọn púpọ̀ yìí ó lè ṣe lè wọ́ra wọn tó tàn fọ̀gẹ́gì kí kálukú sinmi jẹ nítorí pé bàbá tu lẹ́rọ̀ ikú òtún kálukú padà lọ sàárè tiẹ̀ lọ́tọ̀ọ̀tún àti wọ́n àtàǹtà ìtìjọ́ dáràn bọ́ra yín lọ́rùn tó láti kú ẹ̀sùn ríra yín mà ó ti jọ́ gbẹ̀ǹdà mùsùlùmí là wa ẹ ìsìláàmù wa ìntọ́lọ́ ẹlẹ́dàá wa pálí iná làwọn náà gbọ́dọ̀ pálí ìntọ́lọ́ ká fọlá fún la gbọ́dọ̀ fọlá fún ti jẹ́ láti wọ tìsàlẹ̀ àpàtì lónìí ilé tí ewu ọ̀tẹ́lẹ̀ ọ̀hán nítorí ọdún kan wà lóde ọdún lọ́dọ̀ tí wàá yọ lọ́sàn ẹ̀fọ́ pọ̀ ọdún ọ̀rọ̀ yìí o wọ́n ti wọ́n ti wọ́n pé wọn náà irú àwọn làwọn irú àwọn ni wọ́n náà a'udhu billahi minash shaitani rajim wọn náà wọ́n máa kí wọ́n pé ọdún ọ̀yàwó ipò tó yàpọ̀ lọ́kọ̀ lọ́kọ̀ tó máa bára rẹ lọ́kànjẹ tó máa tẹ́ra rẹ jẹ Islam Islam Islam wọn ni kí mùsùlùmí ọkọ̀ ojú sí kọ̀ bẹ́sẹ̀ ọlọ́run pé kò kí káàkiri olùmọ̀ ló léwu alimami ibn al-qayyim rahimahullah ó ní kí ìbá ṣe pé àbá ku ẹni tó kí wọn kó ọdún gan ní kẹfẹ níbi tó léwu dé kìí ṣàwàdà níbi tó léwu dé ó tó sọyàn di kẹfẹ ni lórí ìdílé ká mójútó tiwa kájẹ tiwa jọ wá lójú wọn mọ ṣèbéèrè ní ṣèbéèrè ìtẹ́tù ṣe kíkọ̀ dájú pọ̀ máa ń ti sọ ẹjọ́ alọ sí sẹ́ńbì kan mẹ́ta lọ ṣiṣẹ́ nbí nbẹ yẹn ẹni tá a lọ ṣiṣẹ́ fún yẹn jẹ́ pátọ̀ mẹ́ta wọn lọ lónìí náà nù ńgbà tá a lọ wá gbàwọn ẹ̀bùn kan fún wa àtòun àtọ̀gọ́ òun sọ yẹn àwọn ọgbà ṣé ẹ ti mara rí tẹ́lẹ̀ tí ó máa fún yín rẹ́ẹ̀bù bá ń tẹ́lẹ̀ yín náà máa bùn lẹ́bùn ṣùgbọ́n bú ọ̀nà tá a sáfi sọ pé ẹgbà nǹkan ṣe àbí òye wa ọba ni lọ́kàn jẹ́ wàláhi wàláhi ọba ni lọ́kàn jù mùsùlùmí là wà kí ló dé títí wo ìjọ wa lójú ọlọ́wọ́n bá fún ọ ní gold panda ni wàá ń jọ ọ lójú kí ló ti fẹ́ ṣe panda torí di eléyìí báyìí lábẹ́ òfin ọlọ́wọ́n bá wa mùsùlùmí ò gbọ́dọ̀ títorí pé káfíìrì ń sọdún kọ́ wọ́n lọ sílé rẹ̀ pẹ́ ń jọ ń sọdún torí ẹjọ́ wà nínú ẹgbẹ́ kan àbí ọmọ alẹ́ kan náà ni àbí ìbídà yín pọ̀ a'udhu billahi minash shaitani rajim ọ̀gbọ́dọ̀ bá wọn sọdún wọn tó máa fún ẹlẹ́bùn nítorí pé àwọn sọdún àwọn aṣáájú wa rere gẹ́gẹ́ Ibn Taymiyyah rahimahullah bó ti sàlàyé nu tíra rẹ̀ Iqtida'u s-siratal mustaqim ó tó burúkú ẹgbàá ẹ̀bùn tí wọ́n bá fi nítorí pé wọ́n sọdún lábẹ́ májẹ̀mú pé ó ti jẹ́ pé ẹ máa jọ bùnra yín ní nǹkan tẹ́lẹ̀ ìtẹ́sì bùn ọ́ nítorí pé wọ́n sọdún kò yàtọ̀ sírun tí wọ́n ti máa fi sọwọ́ sí ọ tẹ́lẹ̀ kò sì gbọ́dọ̀ sí ẹran kan tán pa lórí ọdún yẹn bẹ́ẹ̀ a sì ti mọ̀ pé mi ò bẹ ẹran ẹran náà torí di ẹlẹ́yìí sára o oríṣiríṣi nǹkan wà táwọn yẹn ń sọ ní sísọ tẹ́ńtì ọ̀gbẹ́sìn ọlọ́run ọba wọ́n máa fẹ̀sìn ọlọ́run yẹyẹ bí ẹnìkan lórí social media ọlọ́nìkan pé láti lùkà ike sáwọn lè bá àwọn ọmọlẹ́yìn pọ́ọ̀lù sọdún wa àti ike sáwọn ní ah, kí burú nu gbogbo ẹ̀ wọ́n sọ ẹ̀sìn délé wọ́n sọ kọ́ ẹ̀sìn Islam di bọ́ọ̀lù tẹ́sí wọ́n lè máa sọ̀pọ́tì Man U wọ́n máa sọ̀pọ́tì Chelsea kàlàǹfọ́ọ̀bì akramakumullah torí di eléyìí ọjọ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ mùsùlùmí ni wọ́n ọmọ rẹ jẹ́ o. lónìí ta ló ní kó ọmọ lọ fi sẹ kí ló ṣe ọ ní ẹ̀yìn oníwájà wọn lọ mọnà ebi wọn lọ náà lọ ló fi jẹ wà bàbá ìwọ náà lọ bí sẹ lónìí o ó ní wọn ò lónìí táwọn sọ ẹ ẹmọ ẹ lónìí káfíńtà náà fi ilé kíkan kí ló ṣe sọ mi sọdún lọ́rọ̀ àmọ́ kọjá pé wà rẹ òun sọdún náà látòrí bó ṣe múra lónìí àwò àtọwò lọ wọ lánàá ẹlòmíì aṣọ wọn sì pé rẹkọtù ní ma gbé ká dojúmọ ọwọ wà nkárá lónìí ọwọ ó ní ìdìbèrè tẹ̀lé má jẹ́ pé àwọn dọ́gba sọdún ọdún káfíìn ẹlòmíì máa aṣọ tí máa wọ̀ náà lọ́wọ́ àmọ́ pààrọ̀ fìlà lónìí kí ló dé. nítorí kọ́ máa jẹ́ pọ́n fọ́nà kan sọdún torí mùsùlùmí là wà akramakumullah gbogbo ní táyà tẹ̀sí ọba alẹ́ sí agbọ́dọ̀ sọ̀rọ̀ àpò. ẹ kí wàá gbọ́ ọdún àkín kí ló dé tẹ̀ láyà náà ìyá kanu ẹ ẹ kú ọdún àwọn àwọn ìsọdún. ẹ sì kí ara ọlọ́run mẹ́jẹ. ó náà sì máa ra tutù ọfẹ́ tajà ni ẹ kí ara rà mú nǹkan báyìí wá. rò pé yé ó yẹ kọ́nà mọ́tò kó clear kó yàtọ̀ sí ti train. ọ̀pọ̀lọpọ̀ ní yorùbá irọ́ ni ẹ̀tàn jẹ́ sọ̀tún má bàbí kan jẹ́ munafikun. dábàá pé méjèèjì ni ó padà bàjẹ́ bẹ́ẹ̀ ni ó torí táwọn ilé ìbá ọ̀tẹ̀ táwọn ilé ìbá torí ẹ ọyẹ ká fi yé pé ojú kan làdá ni mùsùlùmí là wà tẹ máa ń fi tàwọn bàbá kan ṣàpèjúwe àwọn kìnnì kan kan àfáà kan àwọn ọmọ kọ̀ọ̀kan wa mùsùlùmí là wà táwọn ọlọ́dẹ mùsùlùmí à mo gbé wọn sórí àtẹ̀sí mo rò pé ó yẹ mùsùlùmí là wà ntí islam tí wàá mú wa làwọn sọ nínú ẹ̀sìn islam tí ẹ bá mọ islam gbọ́dọ̀ gbé pamọ́ nítorí pé ara ń tẹ̀sí wọná rọrùn tó o bá mú òdodo tí ì sọ torí وإذ أخذنا ميثاق الذين أوتوا الكتاب لتبيننه للناس ولا تكتمونه فنبذوه وراء ظهورهم واشتروا به ثمنا قليلا فبئس ما يشترون so májèmú tọ́lọ̀ ti bá àwọn ìtọ́mọ̀ dànù tẹ bá mú òdodo ẹ̀gbọ́dọ̀ gbé pamọ́ kí ló ayé fẹ́ fún ọ kó o ní gba ìlú pa ìníyì rẹ lọ́dọ̀ Allah so eléyìí jẹ́ bó ti jẹ́ omi tó ń bọ̀ bọ́yá lómi ti fìdí rẹ́mi lónìí kọ́mọ́ bá jẹ́ pé ó tún á bọ́ há lómi ti ń bọ̀ ṣọ́ ara rẹ ṣọ́ ara rẹ ọ̀ ń já díẹ̀ ọ̀ ń ṣe yín pàkàn ó tún fi kíní tá máa fi ta yín ó fi sáko wájú <laughs> ó ti já di ọ̀ràn so islam ọgbà fún ọ gbogbo ẹran sọlá ti pa á lè má mọ̀ dù lè má mọ̀ àdúgbò ó ń pé sójà làdáni àgbẹ̀jẹ́ torí kò tiwa bẹ́ẹ̀ má òhìn lẹ́bi yìí li ghayrillah ẹnjẹ pa láti ṣàgbéga nǹkan mi tó yàtọ̀ sí Allah àbí tá a bá pẹran fún mọ́lì ẹ̀yin máa jẹ náà ẹ̀hẹ́n kátó wá pé kérésìmesì ọjọ́ bó ti ṣe jẹ́ dàrú àwọn mùsùlùmí kan wá wà jẹ́ pé àwọn ọ̀dà kan mà àní rí wọn mọ́láṣí àfijọ́ jùmọ̀ àní rí wọn àfijọ́ ìdì ẹ dákun ẹ wọn kó túbá ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ga ju tàwọn kiri yóò ga lọ lónìí níbi tí ọwọ́ dànsíkídé tọlọ́dún tàwọn náà gbogbo tó bá ti bá wọn láyé àwọn jọ ń sẹ́ni bọ́dún ọ̀rọ̀ bá lẹ̀ náà bá dé àwọn jọ ń sẹ́ni abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ kò sí kíbà tẹ́wọ́ náà sọ pé lẹ́kùn dín lóko wọ́n lè dín kálukú ọ̀pọ̀ ọmú tiẹ̀ mọ̀nà tiwantiwa adúpẹ́ fọlọ́ sọ̀ntorí ẹ̀ kẹ́nìkan ọmọ dàda kú daka ọmọ daka alágbada Islam wa bẹ́ẹ̀ kílíà ọlọ́wọ́n bá kó fi gbogbo wa mọ̀nà ọlọ́run ọba abẹ́ ọ àwọn tó sì wà nípò kí wọ́n sì jẹ́ káfíìrì dìsìn ọlọ́run jẹ́ kí wọ́n ba islam ọlọ́run ọba jẹ́ káwọn náà di mùsùlùmí kí wọ́n tó kú àwọn chọ́ọ̀tì chọ́ọ̀tì chọ́ọ̀tì chọ́ọ̀tì ẹ̀ tọ́pọ̀ jù ní ọlọ́run bá wa yí padà sí fúláṣí ọlọ́run ọba ṣe bẹ́ẹ̀ ká tó kú láyé yìí ṣe bẹ́ẹ̀ fún wa kó sì ṣe bẹ́ẹ̀ fún wa rọrùn subhanakallahumma wa bihamdik